in a crazy world where we're living. Hey. mo ti gbọ́ ẹ mo ti gbọ́ wọn ò lè bá mi lé mo ti ń jáde báyìí mo ti gbọ́. wọn àdá ijó ọ̀tẹ̀ lọ ẹ wà. kí ni wọn ṣe nílé látàárọ̀. ó <laughs> dẹ́ sọ̀rọ̀ bí kò mọ ọmọ yòókù tó bá ti rí mìíràn bá gbogbo òṣòwò ẹ̀ títí ó máa máa she's just too slow for my life. I don't understand though. Who ń lọ. Jáde náà time ti ń Like I don't understand. She be àjọ wọlé lọ múra ni? Mírọ̀ want ṣe bẹ̀rẹ̀. Sorry, mírọ̀ wà lórí kọ́ disturb. Oh. Ìgbà tí disturb ẹ̀ ń See babes, e be like say we dey waka separately. Bóyá kò máa fún mi ní location kì í máa fún ẹ location. Kó o lè máa fi títẹ̀ disturb mi o. Bẹ́tà. Olú tún gbé mi ẹ pa fún mi náà ṣòfin fún at least fún mi bá wà switch off kò ní pè é mọ́ pa fún kò jẹ́ ká máa lọ jọ lẹ́nu ṣe báyìí pa fún mi àbàárọ̀. Ah. Nínú fẹ́ kí n bẹ́ bí mi ti sọ pé ìrora ni ìyábọ̀ lọ ẹ má bínú èmi ni mo dá wọn dúró. wọ́n ní ṣàlè máa lọ we can go. are you sure abo fẹ́ lọ wo mirror lókè. i'm ah, set. you sure. òun àti mirror. Mhm. kí ni mo sọ ọkàn mi ò ní tàn mí sẹ ọkàn mi ò ń tàn mí jẹ èmi mọ̀ pé o tuntun ní rin òsì nígbà tí mo ti ń pè wọ tó aago ẹ̀ tó gbé nígbà tó yá ò àbí mú yọ jọ̀wọ́ ló fẹ́ ló fẹ́ fòpin sí ìrìn àrè tó ń rìn káàkiri. ọlọ́run jẹ́ kémi rìnrìn ranu débò wálé kí ló dé mi ò mi ò láìka àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu ẹ̀ sí mi ṣó ti san owó orí mi ni ó dẹ̀ ń ṣọ́ mi kiri àbí ṣé ó ká mi mọ́kùnrin ni mi ò appreciate it getting too much of you please àbó ti forúkà sí mi lọ́wọ́ ṣe ó dìgbà tí máa fi ríǹgì sí ẹ lọ́wọ́ kí n tó lè sọ̀rọ̀ fún ẹ àbí eh, mo yọ̀ ṣé ṣé àwọn tó ń tẹ̀ náà kọ́ lélẹ̀. ẹ ẹ ẹ jọ nítorí Ọlọ́run débò wà lé mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ ẹ́ àkáǹtì bá ti rajà ni kò ṣe transfer sí o ah, ah, ó dẹ̀ kó gbogbo wa pọ̀. almost ah, kò lè kó wa pọ̀ now babes why you talk like this ah kì í ṣe student Eh. no be person will get admission I him go pay school Oh, fees. ó bẹ́tà o. Um, um, um, ẹjọ́ tí yín kọ́ òjò tó kọ́ yẹ lépọ̀ mẹ́dìyẹ òun ló sọ wọ́n dẹgbẹ́ ara wọn mo yọ̀ níṣó nulẹ̀ me àti ẹ lọ́rọ̀. mo ní kò nìṣó nù léèmí àti ẹ lọ́rọ̀. ẹ wá kí ló fa gbogbo pálákòló tẹ̀ ń ṣe yín báyìí náà èmi ò láyé ẹjọ́ náà ẹ wo ibi tí mo ṣe lọ́sì jìnnà ẹ wá ní ká máa lọ abẹ́ ìlọmọ ni. a ń lọ ni o. mo yọ. mo yọ. mo yọ. ẹ̀dùn náà ṣé mò ń sùn ni. baby baby baby èmi àti ẹlẹ́ni àjọ wà ní ṣáàjì ọmọ ṣáàjì kò sí ìwà iná baby baby lẹ́ni lẹ́ni bá ọkọ ṣàlùwà lápapọ̀ tán àtúmọ̀jọ wa sálámà bọ̀ tó o bá ti wà á má lù wà láṣẹ máa kó ẹ bó ṣe ń ṣàlọ́ àtúwà sálámà. ìyá ò kì í ṣe problem ṣe é eh. tẹ̀lé pé mo ṣe kú tì í ṣùgbọ́n adébíṣẹ́ má lè ṣe àgbà ọ̀lẹ ni ẹ máa gbà. yorì bóyá sọ fún mi pé tiẹ̀ ti rẹ̀ yẹn ọkàn mi ti lọ bẹ́ẹ̀ pé kọ̀sù gbọ́ títí mu mi yẹn ó gbẹ́ sì wà lára mi o kó tó fẹ́ kí n dá sí o gbọ́dọ̀ confirm àná tẹ́sítẹ̀ mi. tẹ́sítẹ̀ máa dá sí wà pé wà gbà mí ni kí eh. ẹ sáré lọ rẹ̀ ṣó. let's wait then. okay. Um. fún ọmọ alágogo dẹ ìjì ọmọ àforújà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mu àbàmù ó ti di ẹran ilẹ̀ ni o ó ti di ẹran ètùtù ẹ̀rí ayé ti wí ẹgbà ọ̀run ẹgbà ó yẹ gbà lọ́wọ́ mi ó ti ṣe ìlé ni o ó ti di onígbà ajé irọ́ pa fi ọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ọmọ ajé olókùn ni mí mo ti lé téńté nínú igbá ajé ọmọ eléwìí odò ni mí mi ò ṣe fi nájà wàràwàrà igbá ajé ẹ̀ ti di gbẹ́ òtòṣì lónìí ó yá gbà lọ́wọ́ mi. ńlá lèyí kò sóhun tójú oníire tán irú kí lèyí irú kí lèyí. baby baby baby baby ah ah mo lọ mọ ìwà wa ah ah ah. ah kọ́ mi máa bàṣẹ jẹ́ mọ́ mi lára owó iṣẹ́ tí mo ti jẹ́ sára irọ́ ni a gbọ́dọ̀ rí máa wà ní ṣá kò ní lọ́wọ́ lóbi dà. o ní láti bẹ̀ mí kí ló ń bẹ̀ mí fún o ní láti bẹ̀ mí náà mo tiẹ̀ ti kọ́kọ́ rò pé wà á ti kọ́kọ́ pa àwọn ìwà pálapàla tó ń wù tẹ́lẹ̀ tì ní mi ò mọ̀ elépo ní ẹwà tó tó go ẹ̀fọ́ èmi ni wọ́n fi sílẹ̀ lórí ìdúró tí mo wà lórí ìdúró tí mo dẹ̀ ń pè ẹ́ mo yọ̀ ó dẹ̀ ń tẹ̀lé àwọn river apps tẹ́jọ́ ń káàkiri yẹn ó ń tẹ̀lé wọn lọ wá dé ń sìn bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni awita láìwí o sọ fún mi pé wọ́n sùn o lálàá o pé wọ́n fẹ́ fi ẹ̀sùn wọ́n fẹ́ fẹ́ sógun owó ṣé o rìnrìn ẹni ẹni tó bá wọ́n wà kú wà ṣé kò ní rí ìkúrì ẹni tó bá wọn kan fi ẹ́ ṣe náà. débò wà lè èèyàn ni mí i'm not perfect i make mistakes i help people But when I say I'm sorry, I mean it. I'm sorry, baby. Moyo, stop deceiving me. Èmi need to jam my lọ́wọ́. What ti já mọ́ ẹ lọ́wọ́. Ọjọ́ wo ló fẹ́ máa gbé mi more, gbé mi mọ́ra gbé mi mọ́ra dà? Mo mo. Ìfẹ́ mi, mo mọ̀ pé tara mi náà ló ń bá mi sọ. Ọlọ́run dẹ̀ ti là mí lójú. Mo ti mọ̀ pé nǹkan tí mò ń ṣe ò dáa. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ìbọ̀. ara iná nìyẹn <laughs> ara àwọn nǹkan tó máa ń tó tó tó máa ń ṣe tó máa ń fi ń padà wíìnì àti ìrànú padà náà nìyẹn ẹ ẹ kàn imagine. sorry baby. mo wọ ìṣọ́kù mi ṣe bẹ́ẹ̀ mọ́. yes baby. <laughs> o ò ṣe kí ni mọ́. mi ò ṣe runs mọ́. ah really mi ò ṣe mọ́. jọ ṣé o ti ríṣẹ́ sílé epo ni àbí irú iṣẹ́ wo lo fẹ́ ṣe tó máa máa rí owó tó ń rí lọ́sẹ̀ sọ fún mi. a ah, ò kẹ́ni ìjọba ọlọ́run má bèrè jẹ́ kí n bèrè question kan lọ́wọ́ ọ what did you don't achieve from this work see your hair you no get plenty hair Your phone don't ń oh look lò even your dressing sef you never improve o ní nice dresses what is wrong with you Oh, I náà shake kí ni mọ why you like this tó bá ń tàn I'm not máa tan ara ẹ̀. èmi Me mi mi ò kí ń ṣe bébí èmi tí mo ní mi ah oh mọ nǹkan tí mò ń sọ ah, babe ó jẹ́ má torí débò wà ní balẹ̀ ayé rẹ̀ jẹ́ Because when trust is broken, sorry means nothing. Yes, o. Ah, má gbọ́n ẹṣin ọkùnrin. Ọkùnrin ò láyọ̀ lè. Listen. Àwọn ọkùnrin ò láyọ̀ lè. Ẹsẹ̀ will just they control you. Eh? We like now. why would they follow you talk all this thing? Ẹ wo babes, Oh, tell me, lọ́rùn kì can share irú ọkùnrin. Jú pé kó lò mí lọ. Tó bá yẹ pé máa yẹ ti lò mí kọ́ be sitting here and saying all of this. gbàgbé ìjọ alálásùn ló lánàá alágọ̀ ọ́ nínú wọn kàràmù ẹ̀. ok ṣọmọ nǹkan ẹ̀ tó bẹ́ẹ̀ pẹ̀ ń bá ẹ̀ anytime tó bá fẹ́ jáde wọ́n ká psalm twenty three olúwa ni olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣaláìní. ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù. ó tu ọkàn mi. ẹ wo ẹ wo ẹ wo ah, mo ti gbọ́ ẹ ṣe hmm, ẹni tí ọlọ́run bá ń ṣọ́ òun náà ṣọ́ ara ẹ̀ mo yọ. Well, not till we wanted the girl, she no go here. Mom, me me na leave am for me. Ah. Àbọ̀ṣe tún fẹ́ lọ wọlé. Wọ́n fi sílẹ̀ òun mi ò tẹ̀lé sọ anything mo mú ṣe wà yìí. Ebi ń pa mí. Tí mo ti ka Psalm twenty tí o ti lé thirteen years bọ̀ mo ṣe rántí. O ah. dẹ̀ gbé fóònù ọmọ yìí. gbé fóònù ẹ̀ ah, láti ètí tọ́ mi ọmọdé ètí ló ń bí this is nine thirty ah. okay ẹ <clears throat> eh? fóònù wo fóònù tí mo tí mo kúkẹ́. fóònù ti kú tí fóònù tó ń rìn gírín sín sín sín sín sín sín ó tún wá kún sín. <sighs> kí ló ń ṣẹlẹ̀ nù. ẹ gbọ́ ṣé kìí ṣe pé ọmọdé yìí ti tún padà sí ìdí ìrìnkùnrin tó máa ń rìn pẹ̀lú gbogbo ìlérí tó ṣe fún mi kóun ò ní ṣe mọ́. ni mo kóra mi sí báyọ̀ lọ́hùn. Ó ti ṣòro Adébọ̀wálé dẹ̀ ti máa wà wọ́rí ìgbà ẹ̀ ẹ́ kó tẹ̀lé mo pé mo wà òkè kọ́kàn ẹ̀ lè balẹ̀ ibi tó bá wà. fóònù ah, ah, oh, ti kú ẹ́ ah, God oh, kí ni mo fẹ́ ṣe báyìí ṣé máa rí bike báyìí. kálẹ̀ àǹtí ẹ jọ àwọn bike máa ń wà ń bí báyìí but mo dé bí báyìí sí mi ò rí bike kankan mi ò mọ bóyá mo ṣe lè rí bike tí bá dúró díẹ̀ sí. Ah, ah. ten o'clock lọ ti máa ń close torí àwọn ọlọ́pàá yẹn. ah mo yẹ kí n ṣe. ibo gbogbo lè ń lọ. abiok street ni mò ń lọ. Ah, ọ̀nà yín jìn o ẹ pé ń tẹ́fẹ́ lọ bá bóyá kó wá gbé yín. fóònù mi ti kú ni boyfriend mi mo dẹ̀ fẹ́ lọ bọ́ wọn àti wà worried ẹ jọ mi ò mọ̀ ṣé mo lè lo fóònù tí yín ṣó wà on. Ah, iná wà lórí fóònù. ẹ ṣe. Ah, ah. sista kò sí owó lórí fóònù yìí. ẹ̀mí sọ fún yín pé owó wà ń bẹ tẹ́lẹ̀ ẹ̀ sọ fún mi pé fẹ́ fi kọ̀. Ah. ẹni ṣe náà wà lórí fóònù mi mo ní ẹ mo bí ẹ fẹ́ wo táìmù mi. Ah, mo fẹ́ fi mí kọ́ ni bọ́fẹ̀ mi máa ti wà wọ́lùdó mo fẹ́ mọ ibi tí mo wà ọ́ oh, so mo wò pé ọ̀nà báyìí lèmi lọ ṣé kájọ máa lọ bí ẹ máa lọ́kadà. ok ẹ ṣe. Ah. ó yá ẹ gbà tó ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe tó pátápátá ó ṣe wàá rántí pé ẹ kó. ẹ ló fún mi ah. Ah, níbo òkè rà àdúgbò wa nìyẹn náà kí ló wá ṣe ń bẹ̀ ó wá sí patí ládùúgbò yìí ok báwo wá ní patí ah kò ń night party lẹ́ ń ṣe ni ah. Eh, tó bá jẹ́ pé hòtẹ́ẹ̀lì lókèrà hòtẹ́ẹ̀lì kíní wà ń bẹ ọ̀lásìkò um, hòtẹ́ẹ̀lì wà ní òkèrà ń bẹ òkèrà ńlá. òkè òótọ́ ni o weekend la wà o weekend la wà o ah, kí la fẹ́ ṣe báyìí tí wọ́n bá wá sí bíbáyìí ètò kan wà ń bẹ̀ náà ni pé báwo ló ṣe fẹ́ fáìn wé ẹ láti débi báyìí òun gangan ni wàhálà tó wà ń bẹ̀. ok tó bá jẹ́ pé o lè ṣe bẹ́ẹ̀ yẹn kò sí problem lé ilé ẹ̀ náà gbádùn kì í ṣe pé àlejò ni ẹ má bọ̀. ìwọ ló mọ̀ ìyàwó wo ló ń bá gbé kékeré lájọ tó ti ń wá mi wá bíbá ìwọ bára ò lè mi má bọ̀. Ah. Ah. Hey fẹ́ ṣe báyìí o. Ah! Ah! bike bike bike uncle uncle bike uncle ẹjọ ẹ gbé mi Abiok street ni mò ń lọ ẹjọ máa sanwó fún yín. Abiok street sísítà mi ò ń ṣe bike man mo kàn mo ṣe ẹkọ láti fi ṣe mo lọ sílé ni. ẹjọ ẹ help me ẹjọ kí ṣe ń ta ní táìmù yìí. a traffic ni two hours ni mo lò nínú traffic yẹn ó pọ̀ gan-an. bọ́wá ah, mo ń ṣe ọlọ́kadà ọ̀gbọ̀n ọ̀nà ọbẹ̀ lèmi náà ń lọ ilé ẹ̀pù. a ẹ ṣe. but ẹni sùn ẹ má ẹ má máa rìn ní táìmù mọ kò jà it's not good. mi ò kí ń rìnrìn òru náà traffic ni ẹ ṣe o. àgbègbè ààrẹ ni. ẹ ah, kúnlé o oh, ẹ kálẹ̀ ń bí o. onírànì ọ̀tá ló ń kí kí ni. jókòó ta ló ń kí kò sí ìkọkọ èmi nìkan ni mo wà ń lè. kò sáwọn mọ́mí mi. mọ́mí ẹ wo jókòó járe eh. mọ́mí ẹ wo báwo ni. dúró ná hmm. má sọ fún mi pé o ì tí màá rí. Um, about to. Eh? yes wà ìyàwó mi ò sí around for now. about to. Mm-hmm. <laughs> family ti ẹ̀ ń kọ́. Hmm. <laughs> mo ní serious relationship tó ń wò kí àmọ́ usa ló wà kò sí nàìjíríà kí lẹ ṣe máa ń kó pẹ̀lú àwọn faraway love. <laughs> ok o mọ̀ pé distance relationship ló máa ń dojú. wẹ́ oníkálukú ló ní choice nǹkan tó bá fẹ́. Hmm. àmọ́ ṣòro a máa tó marry cause immediately tó bá ti dé báyìí mo máa settle down. o better. so I'll become a missus. o better <laughs> missus. o <laughs> mọ̀ kan jẹ́ kí n mú ẹ dé guest room wa so wa le change láti ah. wẹ̀ kó lè sùn. ṣebó ní kò sáwọn èèyàn kankan lé. yes now. <laughs> so o máa imagine kí èmi sun yàrá kan eh. kí wọn náà sun yàrá kan under the same roof kí ló ṣẹlẹ̀. Ah, yes now guest mi náà na. guest ẹ ni. yes. Mm-hmm. <laughs> Eh, kò sí wàhálà bọ ṣé wàá dé ẹ kọ́kọ́ fún mi nípa tí màá mú. fún mi má sọ fún mi pé o ti kó lórí spirit mu. ah a ṣe ń lọ bẹ́ẹ̀ o sì ń lò náà ni irọ́ ni o <laughs> irọ́ ni o ẹ wọ bá kò mú bàgbẹ́. ó dé lọ bá mi gẹ̀ẹ́tì nǹkan tí máa ń mú. ó kì í ṣàlejò bíi sẹ́ẹ̀. wá wale ah! Oh my God. Débọ̀ wale So irú báyìí ni náà. Níwọ̀n tí mo ti trust. Ẹ tí mo rò pé ọkùnrin kìíní lásán ni ọkọ̀ dàwọ̀ ni. Ah! Ah! kan bragiri mi mo mo mo mo ní ó ní ó ní ìgbà tí mo ti ń pè pè pè pè pè pè pè ń pè ẹ ó ó ignore call mi ó tún yá ó kọ̀ pa fóònù mọ́ mi létí. èmi pa fóònù èmi tẹ́ pé fóònù mi kú ni two hours ni mo wà nínú traffic ẹsẹ̀ mo fi rìn débi ìgbà for twenty minutes ah so nǹkan tójú mi ń bọ̀ wá rí mi ah ìyá máa jẹ mí ooo. I'm so sorry. You sorry. Ah, ẹlẹ́dàá mi àdẹ́dà fún ẹ. mo yọ mo yọ. ìkà ni ẹ ìkà ni ẹ tó oníyàwó gbà tí mo dé o sọ pé ìyàwó ò sí àráǹdì. ẹ ṣọ́ wà ráǹdì ló bá ń lé ni o fẹ́ balẹ̀ mi jà bí. ìwọ kò fẹ́ balẹ̀ mi jà bó mọ̀ kébi kò nílé mi ò lẹ́ni tí mo fẹ́. olùsẹ́ fámìlì ọ̀fẹ́ wà mí báyìí. tó bá dá wà lálẹ́ fún mi nígbà fún ẹ. wàá sọ̀rọ̀ ló fẹ́ má dalẹ̀ mi ru ọ̀la kẹ̀ o. wọ́n tó bá dalẹ̀ mi ru ah, o lè ní ẹ o lè olójú kòkò wò. o ah, bèrè ìyàwó mi mo ní about to wed about to wed. o ní tọ́jú pé o fẹ́ wà mí báyìí. Thank you. babes ara alẹ́ ẹ̀ ṣé kò fẹ́ wálé mọ́ ni àbí wọ́n ti plan wedding. ó problem ti ẹ̀ nìyẹn tó bá wù ú kéjà àwọn ọmọ nílé ìyẹn ọ̀kan èmi nǹkan tí èmi tiẹ̀ mọ̀ ni wípé táwa bá ń ka millions òun ló lọ ta biscuit pẹ̀lú sweet lábẹ́ pákó. <laughs> ó burú can you imagine but ṣó mọ̀ pé mo yọ kọ́ decide láti fi àjẹrà ẹ̀ bẹ́ẹ̀ ni mú ìwà yìí mo ò ronú marriage mo ò plan marriage mi ò pray marriage fún ara mi yes tí wàá jà pé mo fẹ́ marry o torí ọmọ màá wá lọ fẹ́ babaláyé tíya ọmọ ti jẹ tó ti jẹ pa màá wá wọ̀n pé ké bàbá àdọ́nkọ̀ màá wá fẹ́ ọkàn báyìí màá fi tù lójú lẹ́yìn ọkàn ẹ̀rọ ẹ̀ kó máa ṣe kí ni kó máa tọ́ bùkátà ẹ̀ mi máa ṣayé tèmi lọ all the name of the money not because of say ìyá marriage jẹ mí kò yé mi ṣé bí nǹkan tí mo sọ fún nìyẹn tó bá jẹ́ pé ọmọ ló fẹ́ kó lọ bímọ then after a year kó padà sẹ́nu iṣẹ́ ṣùgbọ́n ní rárá o òun fẹ́ marry o òun fẹ́ settle down kí ló tán ẹ̀mí but i'm very sure pé pípẹ́ bóyá ó máa regret it. ó á jẹ̀yà á jẹ̀wé ya ṣóhun ló jẹ́ ṣóhun. ah ah babes how are you? Ah, eléyìí tó o pè wá láti jẹ tàtútì lọ ṣé you and your guy na dey plan wedge abi this time. kejì i no understand na tell me how far wá jókòó wá jókòó mo ti ní ìsẹ́ máa bọ̀ àbí na o. mo yọ. ó dàbí pé mo ò níṣẹ́ mo ò níṣẹ́ èwo ni ìbéèrè tí òwúrò tó ń bí. mo ò ní rárá iṣẹ́ ò kà mí lára. iṣẹ́ ò kà mí lára o. Hmm. mo yọ. mọ́mí Démọ́lá. káàbọ̀. báwo ni ọkọ mi. ó jàre ó ní orejú díẹ̀. bẹ̀rẹ̀. ọmọ ẹ bá ra àpò bọ̀ tí wọ́n jọ ọmọ kékeré ni ti máa ra nǹkan bọ̀ wá fún. ọmọ mi ni ọmọ yín tó wà nílé àpè méjì. ọmọ tó wọ̀ náà ìdí nìyẹn tí wọ́n náà ṣe láti tara mọ́ra bó ṣe wà yìí èmi ti ń ra nǹkan fún ẹ látìgbà tó ti wà ní kékeré hmm. ni mo ti ń ra nǹkan fún ẹ bíwọ náà ṣe máa wá ra nǹkan fún ọmọ òun lè tèmi sáré ẹ wò òwe wọn ní kí lélẹ ó máa mú ni ọkùnrin ló wà fún wọn ni kò mú sórí lóòótọ́ àwọn ẹ̀dá à ń gbìyànjú Ọlọ́run ti mọ àkókò tóun fẹ́ dẹ̀dà lóhùn ṣó ti yí ẹ hmm. kó má dàbẹ ní wípé àwọn tó dẹ̀ bí mi yìí wọ́n káwọ́ bọ̀ tán irú ìyàwó ni mo ní òun lè rí tí mo sáì ìgbà tọ́lọ́run bá máa ṣe nǹkan ẹ̀ ó ti dúró ìgbà tó bá máa ṣe àbáwọ̀ náà àwa kóná bò á sáré kó ba lè yá òun ni tí mo ṣe fọ́rọ̀ ọmọ pé à ń bẹ lọ́wọ́ ọmọ tí wà tìyàwó ẹ̀ ń bẹ lọ́wọ́ ṣùgbọ́n ìwọ náà ló máa mú ìwọ tó jọ́pin kì í ṣe fóbìnrin. <sighs> but mọ́mi hmm? a ti rí dókítà dókítà ní àwa òkè kó náà máa ṣe pé mm, èmi àti àwọn mi àwa òkè gbogbo mm-hmm. gbélé ìsìn tí wọn bá lò ó ah, lè lọ dàpọ̀ ní ìsàlẹ̀. kò sí kankan tó máa dálẹ̀ o ohun tá a fi tọ́ yín nìyẹn òun làwa náà mú kò yẹ nǹkan ìbílẹ̀ ni kò ṣeé fọwọ́ rọ́tì sẹ́gbẹ̀ẹ́ kan kò dẹ̀ ń dá méjì ara kò sí tó máa ṣe fún ẹ ṣó máa mú máa mú bọ̀ ṣé kòkòrò kòkòrò ṣé wà lọ mú glass cup wa kò mú sí. mú mi màá mú ó jẹun ó jẹun kò sígbà téèyàn lè mú lọ mú glass cup wa kó mú nsìn mú mi máa mú máa mú lágbára ọlọ́run abáyín lára wo àtìyàwó ẹ̀ fi ní ṣòwò ẹ̀ fóun tọ̀ mọ́ lọ́wọ́ àwọn làwàhálà mi láìsùn ni ó máa yọrí sí rere fúnra wa ni àmọ́ wípé ìpìlẹ̀ oore ni oore wa ni lágbára ọlọ́run. Ah! wàhálà ẹ̀ tó mọ̀ Oh, now this kind para dey lie. Mọ̀ so bad, so bad. Ah, ló ṣẹlẹ̀? Ǹjẹ́ kí ló sọ bẹ́ẹ̀ bá ah ó pọ̀. Ha ọ̀rẹ́ mi pàtó mi bí ẹgbẹ́ wa débẹ̀ kí ló sọ kí ló bá ṣe. Àwọn bàbá mi sọ pé ọdẹ tó pa ẹran tó ṣe tutù kò ṣe nítorí ẹran tó pa ọ kò ṣe nítorí ìjọ mi. Ta lẹ́run ta ló dẹ? Èrò lẹ́run ewu ló dẹ. Kí ni gbogbo àwọn gẹ́rùsì ti máa ṣe tí wọ́n ń gbé lọ ṣe díì ẹ̀yin ìkàlẹ̀ ṣọ́ọ̀jù lòdù wọn yàtọ̀ sówó tó pawápọ̀ ẹ̀ tún máa ń ṣe nọ́mà fún mi. Ah, ah, ìwọ ṣọ́ọ̀ náà sọwọ́ tí mo sọ wọ́tí nìdí díẹ̀ o. nígbà tí jíni náà wá dé mo wá wò pé ta mo lè gbé fún gbé fún mi pé ah ẹ̀yin lè máa ṣiṣẹ́ yìí. ó ṣe é but nǹkan tó wà níbẹ̀ ni pé lẹ́yìn bá súnmọ́ wọn bí ètò tó ṣe wà yẹn mi ò ṣáàjì wọn o nítorí wọ́n dálé gan. Ah, ah. o oh, charge wọn ti bá o so n expect wa ká lọ bẹ̀ kán dẹ̀ fún wa ní token. Ah, torí àwọn tí mo sọ yìí àwọn tó lè change life yín láàárín ìṣẹ́jú kan yìí tó yẹ pé kí ni tó bá náwó fún yín tán ẹ máa sọ pé ah kí ló dé owó yìí pọ̀ ẹ fẹ́ mọ́. èmi tẹ trust ẹ ṣá ẹ ó yà náà how far ìgbà wo la máa lọ. tó bá ti yá màá jẹ́ kọ́ mọ̀ ọ̀kan tó wà bẹ́ẹ̀ ni pé mẹ́ta péré wọ́n fẹ́ like three ladies. Yeah. Um, Bobo, more do like this. Jẹ́ kí mi handle ọkùnrin méjì. Kó o mọ ẹ̀kọ́ mi, èmi lè ṣiṣẹ́ èèyàn méjì. Àní nǹkan tó fẹ́ kọ́ nìyẹn sẹ́, wọn ò fẹ́ two song, wọn ò fẹ́ three song. Nǹkan tó fẹ́ ni pé ẹnìkan fẹ́ nìkan ló fẹ́. Ẹ eh, kò sí wàhálà ṣe bí mẹ́ta ni eh, kò sí wàhálà kò sí wàhálà a máa rán mi. wẹ́n kò dí o dí o dí <laughs> ẹ wo kò ní dáa fólówó tó lówó tí ò ní. bẹ́ẹ̀ni o. you know ẹ jẹ́ ìfikọ̀ kan yẹ yín beauty of money is spending <laughs> olówó tó bá lówó tí ò bá ná wọ́n ní láti gbé lọ sí psychiatric hospital kó lọ treat ẹ̀ because that is part of madness. sẹ́rí sẹ́rí èmi hmm. mo fẹ́ ba owó nu jẹ́ <laughs> mo fẹ́ kán mọ̀ pé bàbá lápò bàbá wọn ti arrive. Ah ẹ jẹ́ ìpínlẹ̀ àfọ̀rọ̀ lẹ́sọ̀ ọ̀gbẹ́ni kí ló ń ṣẹlẹ̀ ó máa ń fi yọ̀ sí nǹkan ẹ̀ aago mélòó làwọn ẹ̀ fẹ́ dé. wọ́n ti wà ń sàlẹ̀ àtẹ̀kọ́ tí mo dé yẹn náà lájọ dé. kí ló dé tó máa fi yọ̀ sọ́wọ́ ẹ̀ kí ló dé tó jíjẹ́ kó àwọn ọmọ yìí máa bọ̀ lọ́kẹ́ ẹ fara ìbalẹ̀ ẹ má jẹ́ kára ẹ gbọ̀n mr man irú àwọn ọmọ olùkọ́ wa. chama ó yẹ kẹ́ mọ̀ mí náà àwọn spẹ́ẹ̀kì mo kó wa àwọn tó American spec. Ọlọ́run full option. A ṣe rè. Kẹ́ni. Kẹ́ni. Orí ìyá mi o. Kẹ́ni yí dáadáa yí dáadáa, ẹni ló pọ̀. Of course. Oh. How are you doing? Ah, Mama Mia. You are beautiful. Thank you. So what do you call your name? Kenny. Ah, Kenny. what a lovely name. Oh. <laughs> yeah! Wait. Moyo. Moyo. Yeah. Come upstairs, baby. <laughs> táyé ni mo wà bọ́ọ̀lù. Ah. Ah. Ah. ajé o ajé o. Ebony. Black is beautiful. wo my dear tán tán jẹ́ ká rí gbogbo ẹ̀. kí ta ni yí fún yín. Moyo. Moyo. Come, come back, Moyo. Moyo. Moyo. Fúnkẹ́ má jẹ́ kó jáde o. Very, very sorry. Down, Dáhùn tètè. Wíṣì. Ah! Moyo. Ah! Kò gbọ́dọ̀ lọ́wọ́. Ọmọ yẹn ò gbọ́dọ̀ lọ́wọ́. Bring her back here. Ẹ wo, ẹ wo, Máìsà, ẹ̀dùn máa bí wọ́n máa bí ti ní. Màá lọ mú wá pàdé. Lọ mú wá kọ̀ mọ́. Màá dọ́gbọ̀ gbogbo ẹ̀ tó bá mú wá. <laughs> tó bá tiẹ̀ lọ tó wà ní ògbọ́dọ̀ lọ. ẹ fi yín lẹ rí nǹkan tẹ́lẹ̀ gbé sẹ́yìn. ilé yóò gbọdọ̀. come on don't be selfish. ìwòrán ilé ah, ah. yóò gbọdọ̀ lóhùn gbọdọ̀. bóyá nonsense ló ṣe yẹn náà wọn ò fọ́ọ̀sì ẹ̀ ṣe tó ṣe yìí wọn èmi àti ẹ you love me for this waka yes now you say you wan follow us when you know say you no get interest if you no follow us i no like am ọlọjẹju wa ń bẹ you just go fuck up you just go do nonsense see you like this i dey provoke ah i no like am abeg o ti o kọ́kọ́ lọ ṣe nonsense bẹ́ẹ̀ o lọ jẹjú wa ni ti fuck up i no like am see no just look me i no even like the way you dey look me i no like am. Ah, mo yọ̀ ṣùfẹ́ gbọ́ ó pọ́ǹpù gan ó pọ́ǹpù gan big time tíṣẹ́ yorùbá ń pẹ́ mu adé jòkó sílé ṣé torí ẹ̀ lọ ṣe fẹ́ pa bísíǹsì àwa jẹ́ fún wa so adẹ́tẹ̀ ni ẹ ò lè fún wàrà bó fẹ́ dà wàrà tiwa dànù àbí sí lísìn ẹyin tí ajá fi bọ́ ẹ̀ṣẹ́ ló fi ń ge jẹ o mi ò ní sọ pé mo mọ ẹrí òmu yọ mi ò ní sọ pé mo mọ ẹrí I'm serious. babes abeg adego ọbẹgun na ẹ má bínú sí mi na ajá mi ò dédé gbó o. source dey worry you when you turn dog wey dey back i no understand ajá ògbó ajá ògbó when you i no get you sit down there you offend us you spoil business for us ojú òsínlẹ̀ òsínlẹ̀ pàjá kan ògbó ajá kan òṣèkè nìkan see no try me o i no just like am kò get out kò just get the fuck out of my sight wù nonsense wo nìyẹn jókòó ṣì bá mi sọ shit na the craze all of na. Hello. Hello, Ṣẹ́gun, báwo ni? ṣẹ́gun báwo ṣẹ́gun kọ́ ló sọ̀rọ̀ wrong number. wrong number kẹ ṣẹ́gun ló fún mi ní nọ́mbà yìí. ọ àhálò náà bóyá ẹ miss number kan or something. ẹ ní sùúrù ṣé abẹ́ ìnìyàwó ẹ̀ ni. ìyàwó báwo mi ò mọ ṣẹ́gun tẹ́ ẹ̀ ń sọ wrong number lẹ́ ń pè. ok ok ẹ ṣe. mo nọ́mbà tó fún yín dáadáa. ṣẹ́gun ṣe ń pe nọ́mbà ẹ̀ táìpì náà. Hello, ló but voice lady is sweet o eh, bóyá kí n pè You know, she has a nice voice ó dẹ̀ dáhùn dáa jẹ́ pé padà kò sí kankan. Oh God! Hello! Èmi náà lè ṣe ń Um, Démọ́lá lorúkọ mi ẹ jọ̀ọ́ ṣé mo lè mọ ẹni tí mò ń bá sọ̀rọ̀. Sorry, why do you want to know my name? No, no, it's, it's nothing serious, you know. Ṣẹ́rí tí mo ṣe bá yín sọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ mo wí pé ẹ̀ bínú pé ó jẹ́ wrong number ẹ bá mi sọ̀rọ̀ dáadáa. Mo wá fi pé iyọ̀ tó tẹ̀lé àtẹ̀ǹtì mi bẹ́ẹ̀ yẹn bóyá ẹ̀mọ ẹ̀tẹ́ni ẹ̀ tẹ̀lé ìnà jẹ́ ọ̀rẹ́ nothing bóyá kàkọ́ lè jẹ́ ọ̀rẹ́ náà ni. Okay, I'm more your Oh, Sorry, what a lovely name. Um, ẹ jọ̀ọ́, ẹ number me in case the back gbé The next time. I leave my ẹni sorrow. Okay. Uh, all right, ẹ ṣé. All right. You're welcome. Thank kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó burú nínú pé èèyàn fẹ́yàwó méjì sórí tó bá jẹ́ pé kì í ṣe wípé ìyàwó ẹ̀ bẹ̀ lọ́hùn sí ní ayé ọ̀tọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ìyàwó kejì wọn lórí ọmọ ọmọ wáyé mo bí pẹ́lú àjọ ọlọ́mọ láyé ṣé wọn ò rò bẹ́ẹ̀ ni kò sí tó burú o ìwọ ló ní irú ilé ẹ̀ àṣẹ tó bá dẹ̀ pa ló gbọ́dọ̀. mami ṣẹ̀rù gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ ọ̀hún nìyẹn jẹ́ ń pé méjì obìnrin kò dénú mú mi mi ò fẹ́ wàhálà fún láìfù. kò sí wàhálà kankan bì kan Dẹ́mọ́lá wàhálà wo ló fẹ́ wà wàhálà wo ló fẹ́ wà after five years ọdún márùn-ún tó ti wà ní ẹ̀yìn tí ò bímọ kò pa kò yé so wàhálà wo ló wò lókìá for la fẹ́ ṣe ilé ìgbà for la fẹ́ ṣe ilé ìgbà yọ a man àìtòyínkà là ń darọ́ bo ìwọ ló ní owó ẹ̀ tó fẹ́ náà èyí sọfà tó bá ti ṣe ojúṣe láàrin àwọn méjèèjì kò lè sí wàhálà wọlé jáde wọlé jáde wọlé jáde ó bá tán yọ imá náà pèé lọ́mọ mi ẹ mi ò fẹ́ jáde yàrá ẹ̀ gbà mí pàápàá. èmi fẹ́ rọ́mọ ọmọ tèmi lásìkò ìjọ ojú kàn mí. ok ẹ jẹ́ kí n sọ fún yín ó ní ọmọ kan tèmi fẹ́ ìrànbọ mi fẹ́ ṣe aṣọ kó lójú eégún but since thirty six ah, máa ṣe. o kì í ṣojú igun nìkan ló ti wá ṣe mo fẹ́ kó bọ́ sọ fún igun gangan kárí nǹkan tó wà ní ẹkún yẹn ni. dáadé má ṣe sùúrù. Ah, ah, sùúrù nǹkan tó pẹ́ nǹkan tó bá ti yá kàn ń pẹ́ mọ̀ àìrọ nǹkan tó bá ti yá kàn ń pẹ́ mọ̀ gbé wá àyà wá gbà. ẹ̀mí ìtẹ̀bẹ̀rẹ̀ sùn. mo yọ sórí kí ló dé kí ló dé tó ń fífẹ́ ṣàwọn sí mi. Dèmọ́lá jẹ́ ká kúrò lórí ẹ̀ báwo ló ṣe máa níyàn sílé tó ń dọkà láàmú. ìkankan náà ni méjèèjì wọn níṣu ló níyàn wọn níṣu náà ló lè lùbọ́ tá a fi ń ràmàlà ara tó bá wo lómi gbóná ló lè dá àti yan àti ọkà kò sí ìtò lọ́nu méjèèjì. abẹ́lé jayan lèmi jẹ́ ká sọ nǹkan méjọ. àmúyọ ah, stop ẹ̀ ìgbín tèmi ti tẹnu mọ́gì yìí ó dẹ̀ ti di dandan kí n gan ah wọ́n ní kó sọ fún mi iye tó orí ẹ̀ bá jẹ́ máa lọ wá tí n bá ní máa wá lọ́nà kú <laughs> kí n máa mú ìyàwó mi lọ lé. ìyàwó ẹ̀dá ìyàwó mi. àwọn ṣàlàyé kò máa pa mí lẹ́yìn please come on faith. ilé ìṣọ́ra wa dáhùn tèmi <laughs> yé mi torí pé inú mi dùn ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kódà ká bẹ̀rẹ̀ báyìí mọ́mí àti dájú nǹkan. Ọlọ́run àforíjì wọn ẹ̀yin wọn á dà oníkálukú bá ti dé bus stop ẹ̀ náà ó máa bọ́ọ̀lẹ̀ ni ẹ́ kọ́lọ́n jẹ́ kọ́dún kún jìnnà síra wọn ni wá fọkàn ẹ balẹ̀ ò ní problem ayé tẹ̀sí ò jẹ ìrùdí à jẹ wo gbà pé ilé gidi ló wáyé ilé aláyọ̀ ilé ìdùnnú òun ló wáyé fọkàn ẹ balẹ̀ àmọ́ gbogbo nǹkan tó kù báyìí ká ṣe pápápá ni torí wọ́n ní ta bá pẹ́ lórí mi èsì kì í ṣe abábẹ̀ ni ká ṣètò ìgbéyàwó kíyàwó máa bọ̀ lé ni o. mo rẹ́dì o wo bóyá kò sọ fún ẹ ni ilé ọlá ló dé wo owó wà gbogbo tó bá fẹ́ náà wà àwa ṣetán láti mú ohun tó bá fẹ́ gbà ní èyí kò sí àníyàn kankan kó o bẹ́ẹ̀ gbogbo ẹ̀ la máa kó débẹ̀. irú kí lèyí o irú kí lèyí o kàyéfì ńlá lèyí kò sóhun tójú onírètàn irú kí. kò sóhun òní rí tán o. Looking strange but real in a crazy world where we're living. Báwo lèèyàn mẹ́ta yóò ti dúró ní méjì méjì? Èyí jọ mi lójú, èyí yà mí lẹ́nu. Àṣé àoríjìnà la ò rábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Ah, ah my dear ẹ mọ̀ ọ́ rìn. ah ah ẹ ti gbé Démọ́lá ó mójú dádì àníyàwó tí Démọ́lá mú wá nìyẹn mo yọ̀ ló ń jẹ́. ojú tó mú lọ sọ́jà náà dà ṣé nítorí aṣẹ́wó tó wà lórí ìjókòó yìí lẹ́yìn sọ pé ó lọ sọ́jà onínàbí yìí ṣé lè wà ní obìnrin tí wọ́n fi tọrọ fún fún yàwó. gbẹgbẹgbẹ ní sọ̀rọ̀ ta ni mo yọ. mo yọ decent she is very decent. decent kọ ọmọ kúrọ́ọ̀bù lélẹ́yìí àbí àbí àbí nǹkan rọ́ọ̀dù yẹ ẹ ni nǹkan ṣe àwọn fámìlì yẹ ẹ ni wọ́n mistake ni. torí ìlú rẹ̀ ó múra dáadáa ó múra ìmúra pé mò ń lọ sọ́dọ̀ àwọn ìyá ọkọ mi àti bàbá ọkọ mi ní ìmúra tó mú ó náìsí ó wà òkè bẹ́tẹ̀ mi ò mọ nǹkan tẹ́ rí tó fi di orí nọ́ọ̀bì kankan. ẹ kàn lójú ni ẹ fi ríran ṣé ìwọ àti yí ẹ fẹ́ máa gbómi lẹ́nu ni ẹ fẹ́ máa lọ́ mí fún. ọjọ́ ẹ̀dá ara kérúbù ni ẹ. ṣé ẹ ríran ó pẹ́ tí mo ti ń gbàdúrà fún bàbá ọkọ mi ti inú mi dẹ́ẹ̀dùn pé mo mọ̀ nílé mi. ìwọ chief tí wàá fẹ́ gbọ́. i chief oníbàjẹ́. Hmm. i chief inú mi lẹ́wọ̀n tí gbégbólá máa fẹ́ ó lè mọ̀ ṣe wéyí ìgbà yìí. ṣé wàá níbi tẹ́lẹ̀ kí gbégbólá yìí ìbẹ̀rù máa gbé ibi tẹ́lẹ̀ kí tẹ̀tẹ̀ máa tẹ̀ ìbẹ̀rù ló máa tẹ̀. bí ẹ pè mí ní olóṣèlú àṣọ ẹbí mọ́lá wọ́n tiẹ̀ bá mi tàn because oníṣègùn tó lọ ṣe fún mi mọ́mì ó dà wọ́n. ṣé ìyàwó lélẹ̀ mo lọ lọ. dadi ẹ ṣàgbọ́n tó ní kí n bá òun tàbí nìkan tó fẹ́ ṣe fún mi lápẹ́tà ah. kẹ release mi sáyé ló ṣe mọ́mì mi ní bẹ́ẹ̀ ìpàdé ń sìn. ó lè lọ àbí nǹkan ṣe é Démọ́lá Démọ́lá. dáàdi ẹ wo mo wọ. ṣé òun lọ mọ ẹgbẹ́ nu ẹ sọ́hùn. alábòsíà èké ti pa kú lọ bábòsí ẹ lọ. mo ti wò ó lórí tẹ́lì mo gbọ́ lórí rédíò mathematically hundred to one ní ratio. darling jẹ́ fi sọ́jọ́ mi time ti lọ mú nìkan tí mo fẹ́ lọ ṣe ń lé. mo ìfẹ́ mi ayọ̀ mi. Mm-hmm ọjọ́ ayé mi ṣòrí dábàá fógún ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo gan-an ló tó fẹ́ jẹ ọjà mm. mo fẹ́ kó jẹ́ pé ó máa lọ mọ àwọn parents mi especially my dad kémi náà lè mọ àwọn parents tó bá ti jọ mọ́ra wọn ká ṣe kí ni ká tún sí next step ká ṣètò ìgbéyàwó wa kí n gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó Yes, baby. Kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fún wọn. Àtòkún, àtàyèmí, ìwọ ló ní. So, kó tó di ending of the month. Really? Really? Yeah. Hit me. Ọ̀rẹ́. Ó pọ̀, ó pọ̀. Wo jẹ́ kí tètè máa lọ. Just like that. Ìgbà wo ló dé lẹ́nu sí i? Ó wọlé òdẹ̀ tó ló ń lọ bẹ́ẹ̀ ah no no no no no no no no jẹ́ kí n sáré ṣe nǹkan tí mò ń ṣe eh. ó ti yẹ ká máa lọ club. ah no no no a máa máa sọ club yẹn lójú omi. Um, mọ́mí wà nù mọ́tò. mọ́mí wà eh. nù mọ́tò ajẹ́ lọ kí wọ́n. irú mọ́mí wo la ń sọ irú èwo ló sọ màmí kan ni mo sọ ọmọ ẹlẹ́ni wà nù mọ́tò ó fẹ́ lọ já sí ilé girlfriend mi. ìgbà wo tó fẹ́ change ah. Ah, látọjọ́ yìí ṣé bó ti máa rí. ah mi yọ ọ̀rẹ́ sọ̀rọ̀ báyìí báwo ló ṣe bí ọmọ ìkéré báyìí. ọmọdé náà ni mí tẹ́lẹ̀. ọ̀rọ̀ obìnrin là ń sọ yìí ọlọ́run ní yọ ọ̀rọ̀ wọn kúrò ní ayé tèmi tí mo máa fi lo one fifty years yẹn láyé èmi àtòbìnrin lájọ máa lò. àlọ́ ṣí ẹ́ pọ́nmọ́pọ́nmọ́ gbòòrò ni mí tí mo níbọn bọ́lá fẹ́ máa ṣùtì mọ́ mi sí. oníbọn. o mọ̀ pé mo níbọn. ak forty seven àbí táwọn dss. owó inú ṣòkòtò níbi ló wà. bámi lére bámi lére ó ṣàwà ní and let me see of them. rọra bẹ́ẹ̀ o rọra bẹ́ẹ̀ o. um, tó bá máa fi di next week lágbára ọlọ́run mo mọ̀ wípé yẹ kí n ráyè àjọ jáde ọ̀gá <laughs> ọ̀yà eh, wá kí ìyá oh. mi ó máa kí mọ́mì mi náà. <laughs> Yeah. Hello. Hello. Uh, Hi. Yeah. how Mayowa lorúkọ mi. Oh, Mr. Mayowa, nice to meet you. how Mayowa. Moyo. Moyo. Moyo, thank you. <laughs> nice meeting you. Same here. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni you. Yeah. <laughs> Okay, ọ̀rẹ́. So, I'm out. All right, yeah. All right. Take, take care. care. All right. drive safe. Oh. All right. All right, you too. Marora. Adọ́rípọ̀ Adọ́rípọ̀ ó wá bá wọn ṣígẹ̀jọ́. Ṣígẹ̀t my friend kí ló ń ṣe ẹ̀? Àbí idiot ni mo yọ ni, ó rí mi, mo dárúkọ ara mi ó tún nice to meet you, mo yọ. Bámi délé. bá lo nọ́mbà wàá wá wàá ṣe tí n bá lo pátán wàá wá wàá ṣe má ò rí o sì máa ṣe eléyìí tí jẹ́ pé o máa gba ẹ̀mí ẹ̀ lọ́jọ́ kan ṣọlẹ́ tó bá ń wá fi ìdí kókò nǹkan tójú ẹ̀ ń wà lójú ẹ̀ máa rí ṣé o ti gbọ́ kí ló ṣẹlẹ̀ náà mo ń kọ́ fún ẹ ń parẹ́ gbogbo àráìtì mi ò dàbí kò sí problem tó o bá gbọ́ tó o gbọ́ nǹkan tójú ẹ máa rí ara ẹ máa kọ́ tó ti gbọ́ fa hypertension para ẹ̀ ìyá ò ní kọ́ níyàwó ó ṣẹ̀dẹ̀ sí rí nsìn uh-huh. ó ti rí reply yẹn náà dá lómi tẹ̀sí máa pàdé ìwà alágbèrè ọkùnrin yìí aláìní tẹ́lọ́rùn ṣe lè yóò tó ẹni ah, àgbáyà ni ẹ. jẹ́ kí n gbọ́ràn jàre jẹ́ kí n gbọ́ràn gbogbo nǹkan tẹ̀mí sọ̀rọ̀ sọ fún ẹ̀ má fà bá tẹ́sán parẹ́ tẹ́lẹ̀ sì bá ṣẹlẹ̀ sí ẹ̀ èmi kọ́ o èmi kọ́ o wọ́n ló ń wà pọ̀ tó kò sọnù lọ́wọ́ ẹ̀ káàkiri o ṣí ọ owó ìwé ìwé ìṣì. omi sílẹ̀. ṣí ọ. ó ní àjà àpò yìí. olórí mi ṣó wà lórí. mo yọ àbájọ náà àbájọ tí mo sọ fún ẹ pé kó wá lọ mọ àwọn parent mi tó ń sọ fún mi pé a máa lọ lọ́la tó bá ti dọ́là á tún mo yọ aṣọ́rẹ́ mi ló ń fẹ́ ọ̀rẹ́ mi no wait ṣé o mọ bí mi àti bàbá ìṣe bá ṣe jọ close tó ṣá family friends ni wa we went to the same school àjọ graduate ní college kan náà ni babe. Máyọ̀wá to God who made me mi ò mọ kọ́rọ̀ ẹ̀ ní Bámidélé and God is my witness mi ò fẹ́ mi ò dẹ̀ lè fẹ́ láíláí. no no no ah, kí ló ń ṣe náà ṣé èmi jọmọ kékeré ni mo ń ṣọmọ kékeré tí n bá tẹ̀ jọmọ kékeré gan ṣé mi ní làákàyè ni then to introduce her sí mi as girlfriend he called you his girlfriend. Ah sweetheart gọ́rìn wò lẹ̀ ni ẹrù tí mo kó sẹ́yìn ni mo wọ bá mi délé lójú ojú lásán ló fi rè etí ẹ ò lè kàn mi ò lè fẹ́ bá mi délé he's married oh. oh, already àti ṣe second wife. Oh ọmọ òpó ti márì ó ti márì báwo lèèyàn ṣe máa gbéyàwó sílé tó jẹ́ pé oúnjẹ olóúnjẹ mi ò tẹ́ mi jíṣẹ́ jìyà tí mo lọ sọ́jà tí mo ra nǹkan ọbẹ̀ tí mo prepare oúnjẹ wa délẹ̀ tó lọ yọ síbi ó fẹ́ máa jẹ o jọ torí ọlọ́run nǹkan tó wà níwájú ẹ tó múnú mi dùn ọjọ́ ọ̀la wọn ní bàjẹ́ o ẹ̀yin ẹ náà tó fẹ́ fi lélẹ̀ tó fẹ́ fi fẹ̀yìntì dáadáa kò ní dìbànújẹ́ mọ́ ẹ lọ́kàn o. ọkàn bẹ̀lẹ̀ jayan ni ṣé wàá rí bó ṣe wà yẹn kò fọwọ́ kàn mí rí níbi tó máa ṣí mi láṣọ wò. are you sure? sure. don't raise my hopes. ṣé kò ń ṣe opó tọ́ mi ṣá wo anything tó bá fẹ́ kí n ṣe fún ẹ béèrè mi á ṣe fún ẹ o tó bá jẹ́ pé mo dẹ̀ ṣe àbí mo fi nǹkan kan yẹn just ask. ok tó bá fẹ́ kó dá ẹ lójú. alright jẹ́ lọ sọ́dọ̀ àwọn parents ẹ lọ́la. you don't mean it. i do. my parents. yes. oh baby come closer come closer ṣamjẹ ṣamjẹ. Uh-uh. èmi àgbáyà òṣì onírànù olójú ìdójútì gbogbo ìjò jíjẹ ni. Bámi délé, ọ̀rọ̀ mi ò lé sí àbí. Kò ń wá ẹni tó máa fẹ́ lé sí. Ò <laughs> fẹ́ kémi àti ẹ sọ̀rọ̀ àwa dessert kan náà, àbí? Àyè wa dà. Èmi ò ráyè. Orí pé mo bízí pẹ̀lú ijó ni mò ń ṣe fàájì ni. Oh máa jayé o ni o mi ò ẹ̀yìn ọ̀la o. so yóò fún fi mí jù àbí. ajayé o ni. o má wọrí o tó pa mí àfẹ́jẹ̀ sàwọn tó ní ẹ́. àwọn wo ló ní ẹ sọ fún mi gbọ́ mi dáadáa ẹni tó bá wú ẹ kó lọ fẹjọ́ tèmi sùn mi fọ́ jọ ọmọ ọwọ́ ló pè mí ni kí ló ń ṣe ẹ́ èmi kúrò lọ́mọ àgbékọ́rùn lọ sóko gbọ́ fẹjọ́ mi sẹ́ni tó bá wù ẹ́ èmi ò máa já ayé ò ní o mi ò mi ẹ̀yìn ọ̀làwọ̀ àti ẹ̀jẹ̀ ni tó fàn tó ń bá mi sọ ó dé o rà àwọn ọmọ tí mo gbé kí o rí mo yọ ni ṣó yẹ kí wọ́n máa compete pẹ̀lú mo yọ irú ẹ̀ pẹ̀lú mo yọ. lẹ́nu ẹ̀ èmi ò fọ́ ẹ̀ àbí mi ò fọ́ ẹ̀ lórí mi ló ń lé mi kiri nígbà yẹn kó tó fẹ́ mi mi ò fọ́ ẹ̀ tó mi ò fọ́ ẹ̀ wọ́n wọ ọmọ wa náà ó bó ṣe fọ́ ah, ẹ̀ ṣé wọ́n lọ́mọjọ ni ṣé bẹ́ẹ̀ mi lọ́mọjọ. èmi lọ́mọjọ. ìwọkọ ìwọkọ ìwọkọ ẹ ọmọ ẹ ọmọ tó da bẹ́ẹ̀ ló fi ń wéra ẹ̀ so ọmọ wa máa jọ ẹ́ wàá rò báwọn èèyàn máa pè ní fine boy káàkiri káàkiri èmi lọ́mọ mi jọ èmi ní èmi ní òpònú. ṣé o pé àwọn tó ń kó káàkiri àwọn ní dọ́ọ̀tì olórin tó ń kó káàkiri ṣó fine tó mi ṣé mo da tó mi ah! mo ní gíláàsì lọ test ara mi gan kó má ti fún mi lárùn because onídọ̀tì ni ẹ lálójú tì ni ẹ ah! mo rí pé mo fẹ́ mo regret pé mo fẹ́ Bámidélé. èmi ni wọ́n sọ pé o regret. yes mo regret pé mo fẹ́. èmi ni wọ́n sọ wípé o regret pé o fẹ́. yes mo regret pé mo fẹ́. o regret pé o fẹ́ mi. bẹ́ẹ̀ni. aláìmoore ni ò ń gbénu ilé ò ń jẹun ọ̀fẹ́ ò ń wọṣọ ọ̀fẹ́ ò ń jata mi ò ń jepo mi wá sọ wípé o regret pé o fẹ́ mi. ah alátẹnujẹ ni. ó gbá mi ní etí see. Come here. Come. What's that? Démọ́lá. Mọ́mí, mo gbọ́ yín. Démọ́lá. Mo gbọ́ yín, mọ́mí látìgbà tí mo ti bí ẹ tó ti wà kékeré ìwà tó wòye mi ìrírú ẹ lọ́wọ́ ẹ rẹ kí ló ṣẹlẹ̀ ẹ irú ìfásí wọn lọ fún bàbá ẹ yẹ àìsó tí wọn jù bẹ́ẹ̀ lọ àìjájú sí wọn jù bẹ́ẹ̀ lọ kí ló dé as long as ọba fẹ́ kí fẹ́ ọmọ tí mo fẹ́ fẹ́ ó mi máa wojú wọn jù máa wojú kí ló dé ọmọ tó yẹ kó complain ní ẹ̀yà ó mi kò complain kí wọ́n ti dáàdì ah ọmọ ìmọ̀ ni máa sọ pé òní ọmọ ló pọ̀ wáyé so why dey you change your religion ẹ fẹ́ kí n bímọ ẹ so kí ni issue àbẹ́rẹ́ náà fẹ́ kó bímọ so issue orí ọmọ ló pọmọ wáyé lóòótọ́ ìyàwó ẹ̀ ti àgbé ṣùgbọ́n kì í ṣe irú ọmọ tó gbé wáyé ìwàdí ọmọ yóò kì í ṣe ọmọ dáadáa ọmọ tó dúró wájú bàbá tó ń sọ nọ́ọ̀sẹ̀sì ọ̀rọ̀ jáde lẹ́nu. dàsí ìpè bá fẹ́ mọ ìwọlé. alẹ́ mi àti bàbá àti ìyàwó tó wà ní ẹ̀gàn òun fẹ́rẹ́ nìkankan àmọ́ ah, n kò fẹ́ rí náà nìyẹn wọ́n lè ní reason kan one or two reason tó fi fi pé òun fẹ́ rí. reason orí burúkú wọn. wọ́n mi ò lè ní reason. ah mama gba ah. video call a máa sọ̀rọ̀ lórí phone kò jíjọ́ lọ́ka ríra wa kí là ń ra wa fún àti ríra wa jù àti ríra all all my life I be seeing you ah. I'm tired of seeing you tó bá dẹ̀wọ̀n rí kò rí náà nìyẹn kí ló dé. wọ́n ti ń ṣe mí. wọ́n ò ṣe yín mọ́ mi. wọ́n ń ṣe mí. mọ́ mi kí ló ṣe wọ́n ò ṣe yín kí ló ṣe lẹ́. ṣé ìwọ̀n mọ̀kàn ṣe mí báyìí. wọ́n ti tì bí ọmọ ṣe mí báyìí wọ́n ti ń ti fi ọmọ ṣe mí ìdémọ́lá. mo ṣe tó ṣe yín mọ́ mi ẹ̀wà òkè lọ́ọ̀fù mi ni mo ń sọ ọkọ tó ń démọ́lá. má sùn jí má sùn mi ò sùn. ó sùn ó sùn mo lọ sùn ó jí. ó mẹ̀yà sí láti ní kẹwé kọ ọ̀fẹ́ ṣé bí ó sùn ṣé tó máa ń bọ̀. jí jí. àwọn mo fẹ́ jáde. ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀kan yà mí ni báwo ló ṣe ṣe é ṣe kóbìnrin kan sọ pé ó máa fẹ́ ọkùnrin méjì. èyí <laughs> ò possible ó ń ṣeré ni wo ẹ kò sí rí ọgbọ́n tó lè dá nǹkan kan tó dè mí lójú ni pé kò lè fẹ́ Démọ́lá tèmi kò pọ́síbù. àkótí ẹ pọ́síbù jẹ́rù yẹn ló ń fẹ́ fẹ́ ọmọ títẹ̀ mi gbogbo nǹkan tí mo mọ̀ pátá gbogbo agbára tí mo ní máa lò wẹ́ẹ̀dì yẹn ò lè ṣeé ṣe wọn bá nífẹ̀ẹ́ ara wọn jù bẹ́ẹ̀ lọ I will not take it. ẹ ẹ tèmi kàn mọ̀ ni pé ẹ má fọwọ́ yẹpẹrẹ mọ́rọ̀ tó wà lẹ́yìn Ah, kí ló rí. torí tẹ bá ṣàkíyèsí àwọn ọmọ yín méjèèjì wọ́n ti nífẹ̀ẹ́ sí ọmọbìnrin yìí jù tíròfẹ́ báyìí bá dẹ̀ ti ń wáyé dájúdájú ó ti mú nǹkan mi dání o ọmọ yẹn ó jọ ọmọ kan tá a ti gbé rí kan. Ah, ah. how can that be possible ṣé èèyàn mẹ́ta lè dúró méjì méjì ni <laughs> that's impossible ọmọ ọmọ àtìgbà wo ó ń sọ̀rọ̀ gbà tó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ that is impossible. come on. àti pé pàápàá sórí ẹni tó ń sọ yẹn kì í ṣòun ìkànnì ọmọ tí chike gbé fún wa tó tó bínú lọ́jọ́ yẹn. Oh, you are very right. tí o ní tó wà padded. kò rí bí ẹ̀yin lèmi ti mọ̀ ah. ẹ̀yin ẹ̀ báyìí ó nípọn. Oh, eh, eh, eh, síbẹ̀síbẹ̀ ni jẹ́ ká máa fura. torí àwọn ọmọ aláṣẹwó kò sóore kan tó fẹ́ẹ́ ṣe sílé ọlá ju pé kan balẹ̀ ọlá jẹ́ lọ. ètò bá bàjẹ́ kò bá dà tí ò bá sọ̀dà wòrò hmm. wò ó àfẹni tó bá wẹjú nìkan ló lè mọ̀ wọ́n á sọ di wọ́n á sọ àwọn ọmọ tẹ ẹdẹ ń wòye kẹ ojú ìta ni wọ́n ní wọn lójú inú rárá. Eh, ẹ wo àgbàrá òjò lọ́ra àwọn ọmọ yìí wọn láwọn ò wo àwa ti ká lára wa láàní gbà fún wọn. ọṣẹ ọ̀rẹ́ àwọn ìjà ṣe fàájì járe. èyí máa jẹ dòdò jọjọ pín ni o. lágbára lọ tí ẹ tó yé ẹ yé ẹ tó yé ogun jà á tiẹ̀ ṣe pẹ́tà àwọn ọmọ kékeré báyìí. irú kí lè yọ. ẹ rà sọ so kí lè fẹ́ jẹ sọ kí n máa ń lọ mèkè. máa wọ̀rẹ̀ ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni tí mo bá rí i ṣàjẹ́ kí olórí rẹ̀ jáde kó wá bá mi bí báyìí náà ṣó ti gbọ́ jẹ́ kó jáde kó wá bá mi jókòó tiẹ̀. ok sir. ní tó bá ti rírò àti ẹni tó bá fi jó ajẹ́ kí n rẹ̀. ṣe náà ṣe ṣọ́ níbo ló ti gbọ́rùn tán àti ibo ló ti rírí kí ọkùnrin kan máa ṣíwọ́ lùyàwó ẹ̀ nínú ẹbí wa irú ẹ̀ṣẹ̀ wo nìyàwó ẹ lè ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí ìlú bí ẹni lu aṣọ òfin dá mi lóhùn. inú mi dùn pé òun fúnra rẹ̀ ló wá pè yín ṣé ti ń sà ṣẹ́rí lè àṣìgbè lórúkọ ẹ̀ hm? bẹ́ẹ̀ ni sà àṣìgbè ọmọ ọwọ́ ẹ̀. ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ ni àṣìgbè ọmọ ọwọ́ ká ní mo mọ̀ wípé ó wẹ̀ dábàá ẹ̀ ní ọmọbìnrin sà mi ní wá kó yín sí wàhálà lọ́jọ́ sí kí ká lọ máa dọ̀bálẹ̀ nílé wọn ká lọ máa tọrọ ẹ̀ kò ń ṣe ẹni tó yẹ kéèyàn kó wọlé lórí rárá sáà. Daddy, mo regret wípé òun wọn jù. storyteller fi story sílẹ̀ nǹkan tó bí ẹ ni pé kí ni mo ṣe fún ẹ. ṣe é ti gbọ́ pé yẹ sọ̀rọ̀ kìíní ẹ kò sọ fún ẹ wípé dáàdì tó wà ní òòlù ló nọ́mbà six ẹ kò tí ò pé dáàdì wà bí máyà kò yẹ ṣe wọn náà wọn àbí tó ti pò lẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́ ọmọ jàtìjàtì ní ẹsẹ̀. báwo mi délé ogun lẹ́kọ̀ọ́. mi ò lẹ́kọ̀ọ́ kí ló mi bàá mi lẹ́kọ̀ọ́ dáàdì mi ò kọ́ mi ló ń sọ yẹn o. No lórí ìjókòó mi náà ṣé bẹ́ẹ̀ méjèèjì ṣe ń ṣe ráyìn rẹ̀. ẹ ok mr boxer go straight to the point ni mo ń bí ẹ léèrè kí ni tíyàwó ẹ ṣe fún ẹ gangan ni mo fẹ́ mọ̀. ẹ sir point náà ni mo ti fẹ́ dé òkú díẹ̀ sir ṣẹ́rí èéfín ni wà dáàdì èéfín ni wà kò sí bọ́ ṣe lè ṣe wọ́n ní kò sí bá ṣe lè ṣe kò lè tó ní rúgbẹ́ a lè pe èéfín mọ́lẹ̀ sà ó máa gbọ́ jáde fúnra rẹ̀ ni ṣẹ́tí pé ó wà ẹ́ fúnra rẹ̀ lójú yín sìn sà ṣẹ́tí rí fúnra yín ṣé ẹ mọ̀ sá wípé fóònù ọkùnrin ọ́fíìsì ẹ̀ ń sá. gbogbo ara mọ yẹn. ṣe ìyá wa mú fóònù mi a máa tú a máa tú lẹ́yìn mi kí wá ṣe kó tó wá tú mi kọ́ sá ilé wa bẹ̀rẹ̀ sí ní mú nọ́mbà lórí fóònù mi ó ń pe àwọn èèyàn káàkiri ló dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú wọn embarrass àwọn ẹni ẹlẹ́ni sá. ẹ wo bí mọ́rẹ́ni tó pè mí wípé à ṣé kìí ṣe pé fóònù mi sọnù pé wèrè kan ti rí he because ẹnìkan àwọn ń bá wọn bú àwọn lórí fóònù àwọn ìdàní pé wèrè ìyàwó mi wọ́n rò pé wèrè ni kì ṣe wèrè o ìyàwó lé mi ni o. ṣáárẹ̀ ètò wa mú láàsì ló dùn mí that is why tí mo ṣe lù fún mo ná gan o but èmi mo bá ṣe ń lùyàn tó jẹ́ pé ẹ̀rìn rápálá rẹ̀ àlòkì náà pè sà mo lù gidi gidi mo train fún yẹn lọ́tọ̀ ni sà. ìyàwó jọ ṣòro pé o ṣì ń ṣe sísí lọ́wọ́ ni. ṣé o mọ̀ pé ìyàwó lé ni ẹ́ jọ ṣé o mọ̀ pé bó ṣe lè hùn kí túlétúlé bá ti lọ tọwọ́ bọ èyí tí ò yẹ kó tọwọ́ bọ á tọwọ́ bò kú lójú. Daddy. Kí ni rísì tó fi máa mú fóònù ọkọ ẹ láti máa yẹ̀ wò? Daddy, irọ́ ló ń pa ọ́. Ṣebí nọ́mbà girlfriend ẹ ni o. Ṣebí ọmọ yẹn ojúmọ́ náà máa mẹ́sẹ̀jì ara wọn. Ẹ wo Daddy irọ́ ló ń pa mọ́ mi. Tó wáyé pé mò ń parọ́ ni ẹni kó mú fóònù ẹ̀ wá kẹ́ chẹ́ẹ̀kẹ́ kẹ́ máa rí nǹkan tí mò ń sọ fún yín. Àbọ̀ ti gbàgbé pé ilé ọkọ ẹ ló wà. Gbogbo tí èèyàn bá ṣe nísinsìnyí, ó máa ń dà á lẹ̀ tó bá ti délé ọkọ ni. Ṣé obìnrin àtọkùnrin tó bá dẹ̀ ń fẹ́ ìrọ̀rùn nínú ilé ara wọn kò yẹ kó máa fi fóònù ara wọn kó máa yẹ̀wò rárá wọ́n ló mú fóònù ọkọ yẹ̀wò ah, káàtì ẹ̀ sọ pé o fẹ́ fight right lọ́dọ̀ ọkọ ẹ jọ ọkọ ẹ ló máa bá fa wàhálà kì í ṣe pé wàá máa pe àwọn èèyàn lórí fóònù wàá máa bú wọn wàá máa wálé wàá máa sọ̀rọ̀ wọn tó bá jẹ́ àwọn ń ṣe business gba àwọn ẹ ẹ jọ sà wọn ṣe mi láìkí rẹ̀ tó bá jẹ́ wípé inú ilé ò wàá dùn mọ́ ńgbà tí ò bá rówó kó wọlé ṣé wàhálà ò ní wà ńlẹ̀ ẹ má jẹ́ kí rírú ẹ̀ lọ́wọ́ ẹ mọ́ bí tó ti bù kó lọ ti ọwọ́ ẹ̀ bọ aṣọ Mr. Boxer ẹ ẹ ẹ jọ ká má sọ̀gbà tẹ kéré nígbà tẹ ti gbọ́njú títí tẹ fi dàgbà tó yìí ó máa tó bí ẹ̀mélòó tẹ rí tí mo lù ya yín rí. ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèmi náà fara dà fún ya yín. ṣé orí kí n ṣíwọ́ sókè kí n lórí àhẹ tí mo fẹ́ sọ fún ẹni pé má dánwò mọ́. ọkùnrin tó bá ti ń lu obìnrin ó ń dí àlùbáríkà rẹ̀ kù ni àlùbáríkà rẹ̀ àti òní dínkù ibi tó o ti bù kó lọ fi mọ́ má jẹ́ kírú ẹ̀ wáyé mọ́. ó ti gbọ́ wọn náà má jẹ́ kí n tún rọ́wọ́ ẹ̀ di fóònù ọkọ ẹ mọ́ aṣàpálápàlá ni wọn bára yín ní jẹ́ bí kẹ́ máa mú fóònù kẹ́ máa wò ẹ nísìnyí lè bá mi rú àmàlà. tí n bá ní kó o ṣe gbẹ̀gìrì ó máa pẹ́ ewédú ni kó wá jẹ́wé dú ẹ̀gbà tó máa ní ẹ̀gúsí inú dáadáa ọ̀ká ẹ̀ láyé. ok sọ ẹ ṣe gan ni dáàdi ẹ dẹ má bínú sí mi. máa wọ̀ rí máa wọ̀ rí ìyàwó mi. ok sọ. kò jẹ́ kí ẹ̀gúsí wà náà ṣe. Ah, ẹ̀yin ọ̀rẹ́ mi nǹkan kan ṣẹlẹ̀ tí ò yé mi o business ò rúurú bó ṣe máa ń rú as usual you know mo àwọn pépé ya bí mo ní personal problem ni. Eh, Thomas o ò ní problem in fact nǹkan tó sọ tó ń sìn èmi rò bí mi nìkan ló ń ṣe ni later ni wọ́n á mọ̀ pé àìmọye èèyàn tó yẹ pé nǹkan ti gòràn fún bóyá nítorí kòrónà tó lọ kọjá yìí ni àwọn èèyàn wà happy business ò flow bó ṣe yẹ kó flow so it's not only you. ẹ jẹ́ ká dúpẹ́ tiwa ẹ jẹ́ kádùúgbò ẹ ti wà àwọn tí kò róyè tó túlé ayé wọn ṣe ká má lọ bá tiwọn jẹ́ àwọn ló pọ̀ jù. How are you doing? ọmọ bàbá ẹ nìyẹn. ọmọ ẹ ló fẹ́ wá ìtọ́jú sọ̀rọ̀ nǹkan sí mi. Ah, ah ẹ̀yin bàbá ẹ̀kọ́ ló jọ. ìrẹ́ ló jọ ìrẹ́ ló jọ ẹ̀ dálé. ọ̀rẹ́ mi ẹ̀yà ẹ̀rà sá ẹ̀lẹ́ ọ̀rẹ́ mi ẹ̀yà sá. ọ̀rẹ́ ẹ̀dá tèmi bá mi ẹ bá mi délé sọ̀rọ̀ ẹ̀ tó ló fẹ́ introduce mi ni oh, um, lélẹ̀. ẹ má bínú dáadé lóòótọ́ um, proper introduction ibi kan ló yẹ kó jẹ́ um, ẹ má bínú mo ṣì máa mú wá báyìí nílé sá àwa kò ń lọ ni mo wá rí mọ́tò yìí náà wájú kẹsàn-án sílẹ̀ mo ṣe rò pé ah ìbílẹ̀ wa ìdílé yẹn nígbà tí mo rí kìíní kẹrin mo fẹ́ kí ó rẹ kọ́ra fifty style ní ìsásùn tiẹ̀ náà díẹ̀ ni mo ṣe ọ̀rá sọ so mo ṣe wá rò pé kó fẹ́ kàn kó kí wá kí n pẹ́ kí dáadé. abẹ́ wa gbà will you shut your mouth I'll time papa ọkọ are you okay at all. ẹ ah, eh, eh, no no no no no Thomas kínní yóò jalo lọ kó fáríwò bàbá ọkọ ẹ ló wá fi wọn Badmus ni bàbá wa tó yẹ tọ́ǹkì kì í ṣàwà kì í ṣàwà ó ṣe máa kí wa. ẹ eh, ẹ Bámidélé Bámidélé àbọ̀mọtí pẹ̀lú mi sọ pé ó máa ń pè òun lórí fóònù tó máa ń jà tó fẹ́ dánú ilé ẹrú lélẹ́yìí. èmi ni sà èmi gangan gan ni àgbà ló tọrọ lọ ọba ló tó eyín erin fún un ẹ rí nǹkan tọmọ yín kó wọlé lórí oúnjẹ pátì ni oúnjẹ pátì ni téèyàn kan ò lè dájẹ. ṣé òun gbọ́ mi ṣá? a ṣe ní ọjà lọ́la o ò tí ì tó fẹ́ so ilé ìkàlẹ̀ sí ẹ torí ọlọ́run níbo lobìnrin kan ti ń fi ọkùnrin mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan ṣọ <laughs> ẹ jọ kó tún máa jẹ́ ni mẹ́ta lásán àwọn ọ̀rẹ́ mẹ́ta kí ni nǹkan. ayé ṣe rẹ̀ kò sí nǹkan tó jó ìrírí kí ni ìdẹ́pọ̀ kò ní bí wọ́n ń jà sí mo máa ṣáàfù wọn ráùn. ẹ ẹ ẹ ẹ Mọ́yọ̀ please mi understand nǹkan tó ń ṣẹlẹ̀ bí kò yé mi rárá kí ló ń ṣẹlẹ̀ gangan. wo kò lè yé wọ àwọn bàbá ẹ tó wà lórí ìjókòó ni kò bí léèrè. ó rí pé o bàjẹ́ ó dẹ̀ gọ̀. torí àwọn lóye mo fún ẹ ní one minute kó bá mi dì mọ́tò. Okay, sir um, but dáàdi ẹjọ sọ ẹ má bínú sí mi o mi ì understand ìbọn tí mò ń rí drama yẹn kò yé mi but màá wá rí yín Kelly. explain for me, dáadáa sir. àwọn bí ìyá lọ́jà rẹ̀ ìyá ajá ẹ̀wọ̀n ọ̀sìn ilé kókó bẹ́ẹ̀ be èmi ni mo sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ mi mo bí dìbà fún ẹ ní àbùṣẹ́jú bámidélé bámidélé ẹ̀ ń wò èmi màá bá mi. gbogbo nǹkan táwa ń fèsì tá à sọ fún ẹ òun ni wọn náà ti ẹsẹ ẹsẹ. Eh, what are we going to do? ó dàbẹ́ ni pé nǹkan tó sọ last time òun ló ṣẹlẹ̀ yìí o because ọmọbìnrin tó ń lọ yìí ó dàbẹ̀ ní kó ti gbé nǹkan jẹ fún ọmọ wa o bẹ́ẹ̀mi ṣe rò ó. kúndé kúndé àfi tí ò bá ń ṣe mí náà fúru afájẹ ọmọ lánàá pẹ̀kú alábí onílò máa sọ àwọn dọ́gán bó bá gbé nǹkan jẹ fún bámidélé ọmọ tèmi yóò pọ̀ dànù hmm. bí pẹ́pẹ́ yẹ bá mi òkúta omi lásán ló máa fi ṣú kì í ṣe bí ọmọ tèmi. ẹ calm down mo ń rò kankan. ṣáyé ni mo ah, wọ́n. Ah ah ah ajé o ajé o. ẹ̀bùn ni. black is beautiful. wo màjá tán tán jẹ́ ká rí gbogbo ẹ̀. kí ta ni yí fún yín. Moyo. Moyo. Come, come back, Moyo. Moyo mo yọ̀ fúnkẹ́ má jẹ́ kó jáde o fẹ́ẹ́fẹ́ sórí dáhùn tètè. Ah! Ah! Ah! mo yọ̀ kò gbọ́dọ̀ lọ́hùn ọmọ yẹn ò gbọ́dọ̀ lọ́hùn. bring it back here. ẹ wò ẹ wò máìkà ẹjọ máa gbogbo máa gbogbo ti máa lọ mú wá padà jù. lọ mú wá kọ mọ máa dọ́gbọ̀n máa dọ́gbọ̀n owó ẹ̀ tó bá mú wá. tó bá tiẹ̀ lọ tó wà bí o lọ. ẹ fi yín lẹ̀ rí nǹkan tí lè gbé sẹ́yìn. ilé yóò gbọ́dọ̀. come don't be selfish. ìwòrán ilé yóò gbọ́dọ̀ lọ. <laughs> ah but it's impossible kò lè jẹ́ bẹ́ẹ̀. ó possible òun gangan ṣé bí mo sọ fún yín. ẹ so tí n bá wá rí mi wá ní dààmú mọ́. ẹ Badmus máa jẹ́ ká gbàgbé pé méjì méjì báyìí lọ́lọ́run dáyàn sílé ayé rántí dáadáa tá a bá rántí ẹ rí i pé bàbá sọ fún wa pé ọmọ tá a bá ti lò ọ̀run lẹ̀rọ̀ lẹ́yìn ìjọ keje so báwo ló ṣe fẹ́ jó o bàbá ti sọ fún wa pé lẹ́yìn ijọ́ keje tá a bá lò ó máa dágbére ṣáá ni. tó bá rárá kò èyí tí sọ yẹn á ti dé á ti dọ̀rùn. in fact by now á ti jẹrà sẹ́ ò ah, ń sọ̀rọ̀ àná là ń sọ yìí náà. Uh-uh. pẹ̀lú ọ̀rẹ́ mi ṣé dáadáa ni báwo ni nǹkan àwọn ọmọ mi ń kọ́ báwo ni gbogbo ẹ̀ gbọ́nà o àtìgbà covid yẹn mi rò pé orí mi yọjú sáwọn ọmọ mi lamẹ́ríkà o ṣé dáadáa náà wà ṣá kí ló ṣẹlẹ̀ èmi social media. ah jẹ́ ẹ̀ lọ́wọ́ ná jẹ́ ẹ̀ lọ́wọ́ máa pè é padà jẹ́ ẹ̀ wò jẹ́ ẹ̀ wò jẹ́ ẹ̀ wò. èmi ọ̀rọ̀ mi lórí social media pé kí ni kí ló ṣẹlẹ̀. ara mi ìrírí Démọ́lá ọmọ kan ṣoṣo tí wọ́n. Wọ́n bí ṣetán láti fẹ́ ìyàwó kejì ní abẹ́ òrùlé àwọn òbí ẹ̀ ní èyí tó ti ṣe ọmọ ìta ọmọ aláṣẹ́wó ọmọ onírìn kùrìn ẹnìkan ṣoṣo ó fẹ́ ṣe ìyàwó pẹ̀lú ọ̀rẹ́ mẹ́ta ìyá adémọlá mrs àṣàbí martins sì la ojú ẹ̀ sílẹ̀ si láìkú gbogbo àbàṣà yìí sì ń ṣẹlẹ̀ lójú ẹ̀mí ẹ̀ ṣé abiyamọ gidi ni arábìnrin yìí àbí abiyagba hmm. ní ṣókí mo yọ̀ sọ́rẹ́ kò gbọ́dọ̀ fẹ́ Démọ́lá o. ṣorí pé ọ̀rọ̀ mi ló wà lórí social media tó ń gbé kiri ń sìn wọ́n tún tẹ̀sí mẹ́sẹ̀gì sí mi ìwọ lọmọ sọ tó ń kó kókó báyẹn ìwọ ọdún tí màá ṣe ìyàwó lákàyàwó orí burúkú tó ń gbé kiri ọmọ òṣì ṣé ó yẹ kí wọ́n máa ń sọ tèmi lórí social media. aṣọ́rọ̀ social media lè ń tèkì serious bẹ́ẹ̀ mo ra afẹ́fẹ́ lásán ni wọ́n kàn ń sọ ọ̀rọ̀ ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ ah, mo mẹ́wàá ilé kan fẹ́ bá a rí ayọ̀ ẹ̀yọ̀ jẹ́ ni kò sí kankan bẹ́ẹ̀ má tiẹ̀ lísìn àtọ́rọ̀. Débọ́lá! Débọ́lá! Débọ́lá! Mo gbọ́ yín màámi. Tó bá jẹ́ wípé èmi ni mo bí ẹ, tó jẹ́ èmi ni mo dẹ̀jẹ̀ lé ẹ lórí, èmi ni ìyá ẹ tí mo bí ẹ sí inú ayé yìí tí mo dẹ̀ fẹ́ kó ṣeun rere. Ìgbọ́dọ̀ rí wọ àti ọmọbìnrin yẹn pọ̀ mọ́. Gbogbo tó lè kó máa kó pọ̀ lọ́dọ̀ ọmọbìnrin yẹn kí gbogbo ẹ̀gbọ́n kó lọ ní ìgbọ́dọ̀ pọ́ kọ̀ọ̀kan nípa ẹ̀mọ́ gbogbo tó bá ń ṣe tó gbẹ́sẹ̀ tó tó prepare láti ṣe kí gbogbo ẹ̀ kó lọ wọ gbódàdù ní ìgbọ́dọ̀ gbọ́ kankan nípa ọmọbìnrin yẹn mọ́. tó bá wà pọ̀ tó ṣagídé tó ní no tinú ẹ̀ ló fẹ́ ṣe á jẹ́ pé mi kọ́ di ìyá ẹ̀ nìyẹn. mami mami mm-hmm. mami ṣe ti sọ̀rọ̀ hmm. tó bá jẹ́ lórí odò yìí ni nìkan nìyá mi. irú kí lè yọ. ńlá leyi, kò sóhun tójú onírè tán irú kí lèyí irú kí lèyí àyèfí ńlá lèyí kò sóhun tójú onírè tán o. Ta ni ẹ́? Ta ló wà ń bẹ̀? O, èèyàn wà lé, èmi ni o. Ta lẹ ń bèrè? Àti pé báwo lẹ ṣe wọlé? Ta ló ṣílẹ̀kùn fún yín? <laughs> Òun béèrè bí mo ṣe wọlé ọkọ mi lọ́wọ́ mi. Oh. Oh, okay o rò pé ìwọ nìkan ló ní kí ilé lọ́wọ́ wọ́n ṣe mistake o àwọn méjèèjì la ní kí lọ́wọ́. ó ti wá yé mi o wọ́n ti fún ẹ́ńkì but ẹ̀yà máa kọ ẹ o o láyà gan ṣá so o ní gut wà lórí mi wá bá mi ẹ̀rọ dé báyìí. bẹ̀rù ta ni olólà àjùlé mi ibi tí mo bá pàgọ́ sí gbogbo ẹranko tó bá wà bẹ́ẹ̀ máa yẹra ni. dá padà èmi ni wọ́n ń bá wí nílé ta ni láì tí ẹ kò gbọ́ mi jẹ́ kí n sọ fún ẹ kàkà kíkì ni ó ṣe akápò ẹkùn oníkálùkọ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni wà láì tí ẹ kò gbọ́ mi ò wo òtí ibi tó máa dé sí o ṣọ́ọ́bì wo lè dáadáa wo dáadáa mi ò fẹ́ rí ẹsẹ̀ nílé ìmọ̀ ọgbọ́n mi sọ jáde kó nílé mi. ìwọ náà ẹ̀ka ìjọba ẹ̀ anyways mi ò bá tìjà wá mo kàn ní kí n wá fi ara mi hàn ẹ́ ni kó wo iṣẹ́ tí Bámidélé ń jẹ iṣẹ́ tó fẹ́ kú lórí oh get àánú tí ẹlẹ́mi dẹ̀ ń ṣe kó má lọ ọ̀sán gangan ìyẹn lèmi ṣe ní pé kò kàn rọra sán mi ò lé ẹ dìde just a little bit because èmi gan ready àti ṣe wàhálà oh get so èmi kàn máa wà bẹ́ẹ̀ máa máa yọ fà máa máa gbádùn ayé mi wọ́n ló máa ṣe wàhálà yẹn hmm? because tí má ní pé kí n fi Bámidélé lẹ̀ ó lọ́lẹ̀ yìí nìyẹn o ó dágbére fáyé ìrònú ló máa pa but tó bá lò nígbà ó tó fojú rọ́kọ ẹ mọ́ nìyẹn. ìwọ àti tani o lè ṣe nada o lè ṣe anything aṣẹ́wó níranù olóṣì aṣẹ́wó gbọ́kọ̀gbọ́kọ̀ o lè aṣẹ́wó. ẹ fúnra ó. ẹ fúnra ó. torí wípé <laughs> ọ̀rọ̀ yìí ti fẹ́ kọjá bẹ́ẹ̀. ẹ jẹ́ ká kíyè sára. ṣé ìfẹ́ ni ká pè yín tàbí ó ti náwó kan yókù nínú ẹrú. jẹ́ ká ṣọ́ra ká kíyèsára má bà tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ fúnra ó. ẹ fúnra ago ago ago onílé yìí ago ẹ̀fọ́ náà lè ọmọ àwọn ọlọ́fẹ́ kọjá alákẹ́dùn lọ́bọ níyàn hmm. oníyàn lọ́mọ alákẹ́dùn oníyàn lọ́mọ alákẹ́dùn àwẹ̀rẹ̀mẹ̀gún o àwẹ̀rẹ̀mẹ̀gún o àwẹ̀rẹ̀mẹ̀gún ló bí ọlọ́kà ọlọ́kà lọ́mọ àwẹ̀rẹ̀gún olódìbáwú bá yẹrẹ bá patí kọ làgbóhùn ẹ̀yẹ lóko òkùrùpá jìgàn jìgàn dìgàn láwọ àwọn ìyá mi àgbààgbà òsùnmọ̀ pa yẹngẹyẹngẹ ọlọ́dẹ bá fún kékeré ẹlẹ́yẹ wọn mọ̀ pé ẹyẹ níṣe àgbàlagbà ẹlẹ́yẹ ẹyẹ níṣe a gbọ́dọ̀ bólókùnrin ẹyẹ kan lórí ìtẹ́ obìnrin biribiri orúkọ tí wọ́n ń pè wá ikú hmm, ọkùnrin gbirigidi orúkọ tí wọ́n ń pè èso ọ̀dàrà obìnrin kúkúrú tí ń bẹ lọ́nà ọjà olórúkọ àwọn ìyá mi ẹlẹ́yẹ òsùnmọ̀ pa yẹngẹyẹngẹ yẹngẹyẹngẹ yẹngẹyẹngẹ yẹngẹ òun lọjà táwọn ìpè jáyà lẹ́pẹ̀ mí kí ló dé. àlá tí mo lá tí ò dá mi ohun tí mo lá náà làwọn èèyàn mi tó kù òun náà làwọn náà lálálà ọlọ́mọ jẹ́ káwọn ọmọ wa wà nínú ìgbèkùn. àmì o àmì àṣẹ o ẹ bàbá báwo ni kẹ́kẹ́kẹ́kọ̀ọ́ imagine àwọn ọmọ ta brain with a silver spoon kí obìnrin kan wá sokùn sí wọn lọ́rùn kó máa wọ káàkiri straight ah, that is not called for. nǹkan tí ẹ jẹ́ jẹ́ bẹ́ẹ̀ kọ̀jẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan tó burú jáì ni kí má jèsì ó tójú ìyá rẹ̀ lọ sọ́run alákejì ẹ ní fojú sunkún ọmọ èmi náà sì ní fojú sunkún ọmọ gbogbo yín náà pátá ẹ ní fojú sunkún ọmọ ẹ sàbí ẹ̀kẹ́gbẹ́ tó ẹ̀mí èmi lúbúlúbú ọjọ́ lèmi mọ̀ sọ bẹ́ẹ̀ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe lánu. bẹ́ẹ̀ni. ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin bíi téèyàn bá gbàgùn kè ibẹ̀ náà ní gbà sọ̀kalẹ̀ ọ̀rọ̀ rú ni lójú bilẹ̀ léèrè ni ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tó bá rí ni lójú a sì gba àwọn ìyá mi àgbààgbà àbí wọ́n léèrè àwọn latọ́nà tí ó tọ́ wa sọ́nà ṣe ti gbọ́ àbí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn àgbàlagbà mọ̀yànmọ̀yàn wọ́n bà wọ́n bà wọ́n bà ẹ fọkàn yín balẹ̀ <laughs> òtẹ́rẹ́rẹ́ omi alálẹ̀bẹ̀ èmi bá wọn débẹ̀ mo bù bọ́jú mo sì bá wọn débẹ̀ mo bù bọ́sẹ̀ àwọn ọ̀dàlẹ̀ débẹ̀ wọn ò rí bùnmu ewúrẹ́ lọ́jà kùn tiẹ̀ tọ́tàdínwọ̀n tọ́tàdínwọ̀n àgùntàn táwọn ọ̀ràn wọn wọn ọ̀ràn wọn wọn ọ̀ràn wọn jákùn wọn ran wọn jákun olódì bá fọ̀rùn mìlá níjọ́ tí sáwọ́rẹ́ ilé ẹlẹ́ni tó dé kulẹ̀ ẹlẹ́ni hmm. ọ̀rùn mìlá dé kulẹ̀ ẹlẹ́ni oníwèé kulẹ̀ ẹlẹ́ni ilé ẹlẹ́ni kọ́ ekulẹ̀ ẹlẹ́ni ilé ẹlẹ́ni bẹ́ẹ̀ ni wọlé wọn bó ló ṣe jẹ́. Hmm. Ah. Ah. Ah. kájàgbàjàgbàjàgbàjàgbà sẹ́ẹ̀rì mo máa ń sọ kinní kan fún yín o níjọ́ tọmọdé ọba mulẹ̀ jọ náà ní ọ̀ràn tí sẹ́ẹ̀rì àsìkò tí ọba dalẹ̀ yóò ti gbàgbé rẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ ṣàkóbá fúnra yín. ọmọ tí mo fi ṣèpèsè ajé fún yín jọ́kè ní àná ẹ̀jẹ̀ yín ti lọ rèé bá alájọṣepọ̀. ẹni tó májè wá fún yín. how can that be possible. ẹ eh, ó possible ó possible kò possible tó ń pariwo látijọ́ ẹ̀ nìyí. mi ò sọ fún yín pé ọmọbìnrin tí mò ń rí ó jọ ọmọbìnrin tá a ti bá alájọṣepọ̀ ni ṣe lòun sọ fún mi pé kò possible kò possible ẹjọ ṣe máa wá rí irun ajá. awa di tọ̀pọ̀ mọ́ mi lọ́wọ́. ẹ jẹ́ ẹni tá a bá fi ṣe àjò àjẹ wa tá a bá ti bá lò pọ̀ lẹ́yìn ijọ́ méje onítọ̀hún máa fàyè lẹ̀. ìwọ tẹ sọ fún wa nìyẹn náà so how come. ọmọ ṣe o ọmọ ṣe o igi gun onígbó ẹ̀ ń sọ̀rọ̀ odidi ọmọ èèyàn ló gun láàrin ìlú yìí sẹ́yìn ọmọ pé elédùn tó ti rè nìkan ní sọ̀rọ̀ tí èyí padà nìkan máa fi mí wé ìgbà míì wọn á máa fẹ́ dorí rẹ̀ kodò máa wà gan lọ́wọ́ ọlọ́gbọ́n tá a máa ń ni ó dojúrú nu o kì í sì ṣẹjọ́ mi ó dojúrú ni. bàbá ó yẹ kẹ́ ti sọ fún wa náà. ẹ̀yin ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ọ̀rọ̀ kan sọ sí mi lódò okùn wúyẹ́ tẹ́rù bá kòkè tó bá kọlẹ̀ ó níbi kan táwọn bàbá wa mọ́nimọ́ni àwọn àgbàlagbà mọ̀nyànmọ̀nyàn ó níbi tí wọ́n máa ń gbé ká ṣe ti gbọ́ ẹ jẹ́ kémi lọ sọ́dọ̀ obìnrin àrò àjàgùnmọ̀lẹ̀ lóde ọ̀run ẹ jẹ́ kí n lọ rè bá wọn ṣe pàdé ṣe ti gbọ́. mi rò kọ̀kọ̀ làwọn rò pé solution tó yẹ ká ṣe ni pé Um, mo rò pé um, what about tí a bá lọ áyà àwọn áyà the assassin kí wọ́n bá yanjú ẹ lẹ́ẹ̀kan náà kí nǹkan tó ń rùn lẹ́ẹ̀kan tán yìí lọ. ọmọ burúkú ọmọ tẹ̀lé kejì ẹ lọ. èmi a máa gbádùn rẹ sórí wọn tí mò ń wò yọ mẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ kékeré rà gbọ́dọ̀ lọ ságì yẹn àwọn àgbàgbèrà nìkan ni wọ́n mẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ẹ wo bí tẹ́yìn náà bá lọ́gbọ́n tẹ fẹ́ rẹ lọ rèé ẹ fèmí lẹ̀ ẹ jẹ́ lọ báwọn olú Ajagunmọ̀lẹ̀ ẹ jẹ́ lọ rèé báwọn ṣèpàdé. no problem. ṣé ẹ ti gbọ́ ó dàbí. ọ̀rẹ́ i am too young for that. Ah, Sorry. Ẹ ṣe. Ilé tèmi anything báyìí. A dè soft drink. Wọ́n ń tún wà. Ẹ ikọ̀ rẹ̀ kọ̀ wọ́n ní wọ́n ọ̀kẹ́ ẹ ṣe. ẹ àbí kábàáyé ń ṣe ní. no no ilé náà lè wò tẹ́lẹ̀ ó ti wà ókè. ẹ ṣàṣọ ẹ ṣe sí wàhálà. bí mo ṣe sọ yẹn ni mo ṣe fẹ́. Of course, we fell on. Àbí ṣo ní ẹ̀yọ̀ lára ọ̀ṣun báwo ló ṣe máa sọ nǹkan fún mi tí mo máa ṣe nǹkan mi baby your wish is my command. better. so ìwọ rífrafì ṣì wà mí. nínú ilé onílé ó jókòó ó sìn ó mú gowó dáadáa ni ó ń ṣe kí ni kí ló ṣe. ẹ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é tó ṣe rubbish kí ni tí mo gbọ́ rubbish tó ń bá fọ́ọ̀mù sìn ṣé o bá sọ bí ìbàdàn ọjà ni. i'm sorry i'm sorry mo fẹ́ sìn ẹ̀ jáde ní tẹ́lẹ̀ bọ̀ ṣorí pẹ̀lú gbogbo rádaràda tó ṣe é sí get out of my house. Ah, ah, out. baby i'll go bọ ṣé o bínú sí mi má bínú. mi ò bínú bọ́ta. Moyo ọlá ìlú jẹ o. yẹ́ẹ̀ ọlá ìlú jẹ èmi sí kíní tó kíní tó dàbí àbẹ̀bẹ̀ tí bá gbàmú mo lè pa yẹ́ẹ̀ mo lè pa á ní kò jẹ́ kankan sí mi kò jẹ́ kankan sí mi àtọ̀ èmi èmi bí kákáká ẹ̀bìtì kákáká wọ́n ní ẹ̀bìtì tí ò bójú ìyẹn ò lè pa ìgbín kìíní kí máa wà. ẹ gbogbo gbogbo dájọ́ gbogbo gbogbo ẹnu ẹ̀ṣí ẹ sọ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó ń pọ̀fọ̀ what's the meaning of that tí bólú rẹ̀ pò wà. mr ẹ̀bìtì ṣó fẹ́ wọlé ká sọ̀rọ̀ àbí. ìdílé mi ẹ má bínú mi mi ṣe lóyún bẹ́ẹ̀ títí ọ̀sán ló jẹ́ kí n pariwo ẹ má bínú ẹ má bínú I'm so sorry I'm not like that I promise you bẹ́ẹ̀ mọ́yọ̀. má a ah, rárá o mọ́ mi kí lọ gbé fóònù fún ah irọ́ o ó lọ pẹ́ ìmọ̀ nǹkan tí mò ń go through bí báyìí ẹ wo Dẹ́mọ́lá ti di nǹkan mi báyìí mi ì lè parọ́ mọ́ ọ. Mọ́mí ẹ máa bọ̀ lé, ẹ máa bọ̀ lé. Àpàdà páyọ̀ ẹ́ àpàdà páyọ̀ kí ló dé tó bí sódì lè jẹ ìgbà tẹ́lẹ̀ láti ìgbà tí mo ti fẹ́ o yé o pa o kò useless ẹ tún ẹ dá gbogbo owó èsì ẹ. Ẹgbẹ́ orí burúkú ló ń bẹ̀ ẹgbẹ́ òfò ló ń bẹ̀ mí jẹ́ sọ pé òní lé orí mi kúrò lára mi ọmọbìnrin tó ń ṣe mí tó ń ṣe mí dáadáa tó tó múnú mi dùn wọ báyìí ah, ó ti mú òfò ó ti mú òfò mi nígbà lọ́wọ́ lọ́wọ́ mi tó lẹ́nu very stupid woman ó ṣì ní tó kẹ́rì kó onú lẹ́ni jot jot can you imagine ta ló máa gbé ogun ẹ̀mí ta ló máa gbé èmi ni máa gbé èmi máa bá ìgbẹ́ ẹ̀mí kò sí wàhálà. Useless girl ẹ wò um Mọ́yọ̀ èmi ò rò pé ó yẹ ká máa fi ẹni tì pamọ́ fúnra wa o Mọ́yọ̀ báwo ló ṣe ń ṣe àwọn ọ̀rẹ́ náà fẹ́ belong now ah, ah. já wa sí now báwo ló ṣe ń ṣe àwa náà fẹ́ ní control àfẹ́ máa control hmm. ẹ tó yẹ pé tàbá ní kó jókòó báyìí wọ́n máa jókòó tàbá ní kókó wá wọn ní yí wa lóhùn padà àbí já wa sí now. Ah, <laughs> Kẹ́mi ó fọ́ ní ṣá ṣe bí ìbejì ni ẹ ṣórí tí táyé gbé wáyé ni kẹ́hìndé gbé wáyé ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sóògùn kankan bí kankan kò sí anything kankan bí kankan ìdí ni control man kò sí control kankan anywhere. babe come off it why you dey talk like this ṣé àwa náà wá kéré nù ayé ìdí ah, ah. ni control we don dey street e don tey yansh no dey back like today today e don tey when yansh dey back why you dey say ìdí no be control tí o wá fi di control jọ ṣé àyà tèmi flat ni. All ọjà ìdèjì ẹ̀ náà is stand is still dey but just tell us what's up take us go another level. Eh? ẹ wò ẹ wò ẹ wò fact ibẹ̀ gangan gan ni mo ti sọ fún yín yẹn kò sí kinní kankan ń bè kankan sórí ẹrù iwájú tí wọ́n ń sọ yẹn wọn kówó lé ọmọ ló máa mú mẹ́ẹ́ ìdí ló ń sanwó ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọkùnrin ń kówó lé obìnrin ń kówó lé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi ń kówó lé ni but you know what ẹ lè tẹ́ sórí Google lórí bọ́m̀bọ́m̀ àtìyàwó that's calm ẹ wo ẹ wo mo ní appointment ní four o'clock and this is past three i have to go dress up you guys should enjoy yourself i'll see you later. Hey! lọ gbé ìdìbò jẹ mọ sọ pé wá lórí wọn ló máa padà mọ òwò ìdí ìdí ìdí jù ìdí ìdí kò sí ìdí ìdí kò lọ wà àkúgà o ọ̀rọ̀ ló wà nílé àkè àwọn àwọn ọmọ wa ṣe gan o. ẹ sà ẹ má mú ìyàwó mi lọ èmi ni kẹ́mi lọ. bébì ẹ ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ jọ torí ọlọ ẹ ro tọlọ ọmọ mi lára ẹ wo iṣẹ́ rí obìnrin lòun obìnrin ni. ìwé mímọ́ gan fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan ẹlẹgẹ́ lóbìnrin ó yẹ ká máa kẹ́ wọn ká máa gẹ̀ wọn ká máa ṣètọ́jú wọn. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ rẹ̀. kí ló ń sọ lẹ́nu ó kàn ń sọ wàtàwàtà lẹ́nu ṣé bọ̀ tó lé ẹ̀kọ́ máa sọ̀sọ́kùsọ ni ẹ́ so ikú tó fẹ́ fi pa òun ó ní kó pa ẹ́. nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún yín ni wípé ẹ bá mi yọ okùn tiẹ̀ ẹ yọ kúrò lára ẹ jẹ́ kó o máa lọ gbogbo okùn tó wá wà lára ẹ pátápátá látòkè délẹ̀ ẹ fi dè mí ẹ fi dè lórí ẹ fi dè mí ẹ fi dè mí ayé ẹ máa bàjẹ́ ni. àmì àmì bọ̀títì ẹ máa bàjẹ́ ẹjọ́. ayé ẹ máa bàjẹ́. àmì bọ̀títì ìwọ ìṣá. ọkùnrin ni mí ẹ ṣàbá tún sílẹ̀ èmi ti ṣe tán mo ṣe fẹ́ ẹ tún sílẹ̀ ọ̀gbẹ́. dadi dadi. what are you doing here. Are you guys mad? Eh, ṣé ṣé ṣé ṣé ṣe ta rán ilé lẹ́yìn? Ṣé mo ní ká gbé ọmọ mi mọ́ ni? àlàyé àwọn ọmọkọ́ ọmọ yìí ni eléyìí fẹ́ máa fara kọ́bọ́dì ni ibi tá a ti fẹ́ gbọ́ ọmọ ẹlẹ́yìn ó kàn dolúwo nkókó ni pé kò ní lọ sẹ̀ tabade lọ pẹ́ ń bẹ̀ yẹn nǹkan lè lọ ṣẹlẹ̀ lánàá ká kalẹ̀ mọ́ méjèèjì papọ̀ ah, ah, ah, bàbá kí n máa wo wèrè ẹ̀ gan ó ti sọ pé káàdì ní tòun ká fọmọ ẹlẹ́yìn lẹ̀ o. ìrọ́nà pamọ́ mi sá ẹsẹ̀ àìkọ́ tí mo gbìyànjú àti sọ fún ọ ni pé kó jẹ́ kí babe mi ìfẹ́ ayé mi ìdùnnú mi kó jẹ́ kó máa lọ gbogbo kun ara ẹ̀ kó fi dè mí kó fi dè mí kó pa mí kó jẹ́ kó máa lọ sá nǹkan tí mo sọ fún ọ nìyẹn. shut your mouth. àlàyé àwọn ọmọ ọgbọ́n yìí ni wèrè o. Bastard. Look at you. I told you, but you wouldn't listen to me. Shuri Life. Eh? Abu Abalore. And you. You. Olùkọ́ fún mi, right? Èmi ìlú máa Please. Ẹ jẹ́ ká lákàtà lọ. Ká fàbọ̀ There is no time. Ẹ jọ. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kí a fi iná sí orí òrùlé sùn ẹwà ẹwà ẹwà ẹwà. ọmọ bọ́ọ̀ ọmọ bọ́ọ̀ ní kíákíá iṣẹ́ tá a rún yín ni kẹ́ ẹ jẹ́ ọmọ wa lélẹ́yìí a máa mọ bá a ṣe máa mú eléyìí lọ o ti gbọ́ má jẹ òpẹ́ má jẹ òpẹ́ má jẹ òpẹ́ kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá a kíákíá kíákíá kíákíá kíákí nǹkan kan ṣe ọmọ mi. Hmm. be careful ọmọ àlè. it's man. I love you. Please stay strong. Daddy, please. Ẹ jẹ́ kí wọ́n ń ta ìrùn. Ẹ jẹ́ kí wọ́n ta ìrùn, Daddy. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. It's man. closer. But pé màálù òkè. sùn ráhùn. yóò dà fún ọ ọkú akínṣe àwo di ọlápá jàkadì ìwọ ti ká róbótó bí eléjì ògbè níjọ́ tí fomi ojú sùn ráhùn kú mo yọ̀ àti kú àtàrùn ẹrú olúfẹ́ ni wọ́n ṣe ìwọ sì ti dọmọ olúfẹ́ ikú kan ò sì gbọ́dọ̀ pọmọ olúfẹ́ yóò dáa fún ọ ọkọ akínṣe sọ àmọ́ pé mo wí fún ọ ń jò ní mo lọ́ọ́ ti di obì bí ọkùnrin lọ́wọ́ rẹ wájú jẹ́ kọ́kọ́ tú ọ lẹ́nu <laughs> yóò dáa fún ọ ẹ̀yọ́ ọ̀lẹ́ tójú lẹ̀ mọ́lẹ̀ èyí tí mo bá tú lónìí òfò ayé rẹ ni mo tú èyí tí mo tú yèdí ayé rẹ ni mo tú yìí. gbogbo òfò ayé tọmọ aráyé dì mọ́ ọ lọ́wọ́ báyìí kó bọ́ sórí ọ̀tá rẹ o torí pé kíni ẹ̀dí tá a bá di awo ká tú lára ọ̀gbẹ̀rì ni mo tọwọ́ rẹ tú sọwọ́ ọ̀gbẹ̀rì lónìí <coughs> so gbogbo èrò wájú ẹ̀yin lẹ ní òǹdè ayé yìí o ó yẹ tẹ́wọ́ gbà kẹ́ gbà mi o kó jẹ́ tiyín látòní lọ. mo yọ sọ wá rí bí abáde yìí ibi tí kìnìún àtẹkùn bá ti jà tájá bá torí póhùn lọ́gàn yóò dẹ́mi ara rẹ̀ lógbòdo ni sọ́ọ́rí gbogbo èyí tí wọ́n ń ṣe yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o torí tóbi bá bọ́ lọ́wọ́ alákẹ́ni tó bá lóun faraalẹ̀ bí ò faraalẹ̀ sọ fẹ́ wálẹ̀ mu ni. ẹ̀yin ó dáa wọ́n wà jẹ́ mọ̀ pé dúró dèmí mò ń bọ̀ wá àti níbẹ̀ lọ́ọ́ bá mi oníkálukú ló ní n tó gbójúlé èyí sì fi wà wàrà dọmọrogùn mú torí kó mọ̀ bá dá kòkò ọ̀kà lù sọ́dọ̀ ìtàn tẹsẹ̀ bọ̀ yìí wọ́n dá kòkò ọ̀kà lù mọ́ ọ lọ tó ti yọ. tó bá ṣe níṣe ìwọ mo yọ lẹ́nìí wá gbọ́ dáadáa o a kì í fún nípa eṣinṣin a kì í lo àdápa ìrà a kì í yẹgbà tí kan o ìwọ ti rìn títí ọba wọn dẹ́lu òṣòro kí sọ bá wọn níbi tí ewúrẹ́ ti ń bá wọn gbọ́fá wọn ti bá wọn gbọ́fá ọdẹ bíi tí àgùntàn ti ń bá wọn gbìmọ̀ràn ó ti bá wọn gbìmọ̀ràn arọ ní àwọn ọ̀gbọ́rọ̀ sá ọlọ́gbẹ́ o àfi sì ní ọlọ́ọ̀ni wọn ọ̀gbọ́rọ̀ lù ọ́n kù mọ̀ torí pọ̀ ti dọ́mú òrìṣà irun orí báyìí ó wo koko mórí tó iborí kú ni èékánná ẹsẹ̀ dìrọ̀ mẹ́sẹ̀ tó ibẹ́sẹ̀ rọ̀rùn alákejì. èyí tó wá kúnlẹ̀ báyìí ni pé ọ wà lọ jẹ jíjẹ báyìí. tó o bá wá jẹ jíjẹ tán ọ tún wá mú mú mu tó yọ. àkíwá ni ká pẹ́ lẹ́yìn náà tí n bá sọ pé wọn ò gbọ́rù rẹ̀ láti jọ tí mo ti sanwó ẹnu mi gbà ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ǹkọ̀ bá a bá sì mọ́pọ̀lọ́ tí ò bá jọ kọ̀ǹkọ̀ ọjà kájọ ọ̀ ẹ̀ ni ẹ sọ fún kí wọ́n jọ ẹ̀ wọ́n ní kájọ ẹ̀. bàbá bàbá ìwọ ti ṣe mí ìwọ ti ṣe mí my only son is dead Máyọ̀wá ti kú bàbá ah. bàbá ẹ jẹ́ ìṣòjì rẹ ọmọ yẹn rí surface ó pa my only son. take èyí tí ọ̀rẹ́ ṣó ti gbọ́ kò ṣe reverse jẹ́ ká gbà fọ́lọ́. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ kọ́kọ́ sọ fún pé omi ojú rí ọ̀gbọ́dọ̀ bọ́lẹ̀ torí mo sọ fún yín jọ kínní ànágbà mo fẹ́ fi yín sawo igbó àdájú tibẹ̀ ni mo ti lọ kó yín sawo inú àjálẹ̀ sí ni mo ti bá yín ṣètùtù rẹ̀ mo wá gbọ́ kankan tó sọ ọlọ́run òun kú sọ́fíìsì sínú ọ́fíìsì náà pa sí mi. ẹ wo ẹ wo nǹkan tó kọjá bẹ́ẹ̀ ni kì í ṣe ọ́fíìsì ló wà o nǹkan ṣẹlẹ̀ o ah! gbogbo wa la wà ń bẹ̀ báyìí ìgbà tán máa yìnbọn fún ọmọbìnrin ara ọmọ tiẹ̀ nìbọn ti dún bó ṣe kú ni ah! a ti wá lọ rìpọ́t fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ti wá ọmọbìnrin títí tí wọ́n rí ṣùgbọ́n wọ́n ti mú àwọn ọ̀rẹ́ mo dẹ̀ mọ̀ pé dájúdájú ọmọ àárò náà mú ṣùgbọ́n bí tọ́rọ̀ dé yìí bí tọ́rọ̀ dé yìí káwa náà ọmọ sun àsùnpara ni. ọmọ yín ò kú. lóòótọ́ ni ẹ fọkàn yín balẹ̀ nǹkan tó burú jù ní kí májèsín kó tójú ìyá rẹ̀ lọ sọ́run alákejì ẹ ní fojú sunkún ọmọ mọ́ àwọn ìyá mi ajímọ́lá ajímọ̀jẹ̀ nǹkan tó léegun àwọn ẹyẹ sákòjò orú àrọ̀dìmọ̀gá lè sákòjò ogun àfijọ́ ẹyẹ tí wọ́n jẹ ní gbangboko àwọn ògbólógbò ẹyẹ ògbólógbò ẹyẹ ajẹfún ọmọ ènìyàn mọ bi wọn ṣàlàtìlẹ́yìn fún yín wọn ṣàlàtìlẹ́yìn fún yín àmọ́ tó bá gbẹ lásán lè yẹn wọ èèyàn yín ọgbọ́n tá a dàrẹ́ ẹ wo bí ẹ máa wojú mi ojú kòró ọ̀gbọ́dọ̀ ojú kòró jẹ ní mèsì ọwọ́ lótú ibẹ̀ ṣé ẹ ti gbọ́ òkà lálò kùsànní ló yẹ kí n lò fún yín àmọ́ tí n bá ní kí n lò ká kùsànní ayé òfurá pẹ́ fi nǹkan sọ́wọ́ ṣé ẹ ti gbọ́ ẹ mọ ẹ̀yin ò lè lò ká kùsànní òkà tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ràn àwẹ̀dànù ni wọ́n fi ṣẹ́ náà ṣe fún yín òkà tẹ́ ẹ bá fẹ́ràn tẹ́ mọ̀ pé báyé bá rí wọn ní fura wọ́n rò pé kàn fi ṣẹ̀sọ́ lásán ni ẹ lọ rèé ra òrùka tẹ́ ẹ bá fẹ́ràn ẹ lọ rèé ra wá ṣé ẹ rí tẹ́ ẹ bá wá rà tán èyí ó parí iṣẹ́ sí i lára á ti gbìjìgbìjìgbì ṣé ẹ mọ̀ pé ègbò náà gboru lè yẹn jọ̀pọ̀lọ́ tọ́bẹ̀ tí ilé tutù awọ rẹ̀ á mọ̀ yí tíkẹ́tíkẹ́ lẹ́nu ẹ ti sùn ṣé ẹ rí òka tí mò ń sọ yìí bẹ́ẹ̀ mi bá parí iṣẹ́ tó sínú rẹ̀ ẹ̀yẹn sá ti gbìyànjú lọ́jọ́ tẹ́ ẹ bá ti rí ẹ kàn fi mú ọmọdé náà kẹ́ ẹ mú dání àbí kẹ́ ẹ fi nù lára ẹ kúkú sí gbàgbé tó bá ṣe tí n bá sì sàlóògùn ọ gbọ́dọ̀ jẹ́ ẹ mọ̀ pé lúbúlúbú tí n bẹ lójú ọlọ níbi ọba kù dé gangan bẹ̀ lóògùn tèmi ti bẹ̀rẹ̀ ṣé ẹ ti wá. àwò ọ̀rọ̀ ẹ ti yé wa ọ̀rọ̀ ẹ ti yé wa. àwò sẹ́rí òrùka tẹ̀sán fẹ́ fẹ́ ṣe fún wa ẹ má wàá ṣe fíìmù nìkan ẹ bá ń ṣe tọmọ mi náà. àtẹ̀mí náà ẹ bá ń ṣe tọmọ mi náà ah, ọ̀rẹ́ bá pa ọ̀bá ká araba. ó lè káàdì rẹ̀ káàdì rẹ̀. ọmọ ah, ọlọ́mọ ẹwọ bí ẹwọ má ṣàyọ kan fún wọn náà ẹ lọ rẹ sójú orí ibi tó bọ́rọ̀ ara ẹ̀ dé tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ títí títí tí èmi nìkan kọ́ mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ náà bẹ́ẹ̀ sọ sórí ibi tó bá rẹ̀ dé ṣé ó yẹ kán bá ọmọ níbi níran níbi tó ti bá ẹ̀ yìí ibi ò ń ṣe ibi tí ó yẹ kán ti máa rí ẹ rárá ìwọ tá a bí ń léèrè tó wọn abẹ́ ẹ nírú ipò ibi tó wà yìí ah, ó kù díẹ̀ káàtó tó bá wá bọ́nú eléyìí wàá tún irú ara ẹ pa anyway madam um, àti grant ẹ̀ ní bail a dẹ̀ ti sọ fún lọ́ọ̀yà yín pé anytime tá a bá ti ní ìdẹ̀ níbí a máa pe lọ́ọ̀yà àwọn á pè yín ẹ dẹ̀ gbọ́dọ̀ mú wá síbi ó wà very important kan tó jù nìyẹn anytime tá a bá ti ní ìdẹ̀ àfẹ́rẹ́. ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run ní sọmọ wa lọ́mọ ọlọ́mọ o ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ní di tiyín o. àmín àmín. Ah, ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin kò í ṣe ọ̀rọ̀ tá a máa ń mú dẹ̀ngbẹ̀rẹ̀ báyẹn ọmọbìnrin lọmọ yìí ṣe rí àwọn ọmọbìnrin wọn kì í ṣe ọmọ tíyàn kàn ń filẹ̀ báyìí ọmọ kúrò lákàtà yín ó lọ ń gbé ọ̀dọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó ń gbé ọ̀dọ̀ ẹ̀ ẹ ẹ̀ mọ orú èèyàn tó jẹ ẹ ò mẹyẹ tó ṣú ẹ ò mọ tó ń gbé ẹ ò dáàmú ọmọ yín dẹ̀ ń kó wálé ẹ dẹ̀ ń gbà á ẹ wo mọ́mí ó kù díẹ̀ káàtó ẹni láti ṣàtúnṣe ni ọlọ́run ń jẹ́ kí ọmọ wa kó dọmọ lọ́mọ. àmín ẹ ṣe gan-an dúpẹ́ mo gbọ́ gbogbo advice mi. èmi ò ń ṣe ìyá ìyá tó bá jẹ́ towó tẹ̀ ń sọ yẹn owó kẹ̀ kẹ́ni òkò wálé wá fẹ́mi rí o bẹ́ẹ̀ ni ò dẹ̀ fún bàbá ẹ̀ lẹ́yọkan rí ibi tó wá kówó lọ ibẹ̀ ni mi ò mọ torí ọmọ tá a bí ń léèrè ni ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń bá wà rere ọmọ jẹ́ ni ṣùgbọ́n tó bá bọ́nú eléyìí á tó èrò ara ẹ̀ pa ẹ ṣé mo dúpẹ́ ẹ sì gangan ọlọ́pàá ọlọ́run àbá tọ́jú àwọn ọmọ wa. àmín so ẹ má wòrí ẹ lè máa mú lọ́sìn àti grant ẹ níbi ìṣègbọ. oṣù rúru ó kẹ́ rúru ilé ìbọn ló ti wá ibi rere ló ti ṣẹ̀ wá òkú oyè ọ̀sán oyè kí ló dé tọmọ burúkú torí bọ́ ọ̀rọ̀ ọkọ rẹ tó mú wá ìyá ìmọ̀dí ní jẹ bẹ́ẹ̀ ni ìyá ìmọ̀dí ní jẹ o ẹni tó bá sì máa yọ nínú àjàgà tó wà yìí onítọ̀hún ò ṣàkọṣẹ́ bẹ́ẹ̀ ni èmi mo dùn. bàbá ìjọ ẹ ṣàánú mi gbogbo nǹkan tó bá gbà mo rédí àti ṣe ìjọ ẹ bá mi ṣe. bàbá bára ṣe ń ta ló ṣe ń sọ̀rọ̀ bọ̀ ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé tó bá máa help ọkọ ẹ̀ ṣé ni ò ní kú. kọ́lé kú ṣùgbọ́n àti yí ọkàn rẹ̀ padà òun gángan nìṣòro ṣé o mọ̀ pé èèyàn tí ò bá mọ̀ bọ̀ ó di dandan kú nítọ̀ kó ṣe bí ọ̀bọ ẹni tí ò bá mú ẹni tí ò bá yí ọkàn rẹ̀ padà tí mò ń sọ yìí yóò ní ète mọ́kànlá tẹ̀yìn obìnrin máa ń ní. ẹ bàbá gbogbo ọgbọ́n tó bá máa gbà mú rẹ́dí gbogbo ète yẹn pátá mo máa lò ó. tọ́ ọ bá ti ṣe tán ìyẹn ò lè èmi lágbàgbàgbà lẹ̀kùn mọ́tàkì jí bọ́ọ̀ bá wá yá jẹ́ pé wọ́n wá san ni wọ́n ṣiṣẹ́ kan fún ọ àmọ́ yóò ná ní ẹgbẹ̀rún mẹ́wàá. ten thousand. ṣọ́ọ̀ṣe tán àti san. ọmọ sàn jù bẹ́ẹ̀ lọ. ó ti tán. tó o bá ti ṣe tán àti san tó kówó yìí wá ó lọ́ṣẹ̀ kan tí ń ṣe fún ọ ṣọ́rọ́ṣẹ̀ yìí òun ló wọ ọgbọ́n àtètè tó fi mú fọ́rákùnrin tó bá ti lè fi wẹ̀ sórí gbogbo ọpọlọ rẹ̀ tó ti kó lọ gbogbo rẹ̀ ní ó padà èmi mú sọ bẹ́ẹ̀ èmi lẹ gbọ́gbọ́ gbàlẹ̀kùn mọ́ta kìjì bàbá wa yá jẹ́ pé wọ́n á sọ ní ẹ̀ níṣòro ẹ̀yẹn lọ rèé kó wá. <laughs> ẹ káre ẹ káre ẹ káre ẹ mọ́jọ́ pẹ́ o káta kántàn kan ẹ̀ka rẹ̀ yẹn mọ́ yìí ẹ rí. irú kí lèyí o irú kí lèyí o. yes who is that come right in. wow. How are you doing? Right. Come over here. Come right here. Ah. ah, Man. Surprise? Big surprise. O sọ bẹ́ẹ̀ o dẹ̀ ṣe bẹ́ẹ̀. For that, máa compensate ẹ. Ajá ọmọ mi ni pé orí mi lè mú dẹ̀ ní kó wá visit mi. O dẹ̀ wá. O yìí máa fún ọmọ pé náà ṣẹ̀ṣẹ̀ múra lẹ́nu náà chief ẹ jẹ́ kó dijọ́ mi. But you, mo surprise me. Èmi ò máa surprise me. You know you're beautiful báwo lèèyàn mẹ́ta yóò ti dúró ní méjì méjì èyí jọ lè lójú èyí yà mí <laughs> lẹ́nu. Oh. àṣé òrìjìnà láwo rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ ah, ah, àṣé tàbádẹ́gbó títí títí àwọn kan tẹ̀sùn kẹ́. ṣùgbọ́n obìnrin yẹn love diamonds hmm? gan. freshen up. kí wàá take care of you. I'm gonna take care of you in bed take care of Makaka àǹtí. báńkì ẹ̀ máa ṣe trust me. Right. I'm waiting. All right there. <clears throat> yeah. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ a ó sì fúnra Ah! Hey, hey. Why this? Eh? So, ìwọ ni. Mo fura náà. ṣì wà lára òrùka tó mú dání agbára tí mo ti bàjẹ́. kí ló dé ìwọ ọmọbìnrin mo ní mi ò fẹ́ rí ẹ mọ́ kí ló dé wọ́n bí sóní mẹ́ta ni fi mí lẹ̀ náà fi láì mí sílẹ̀ tí dáàdì bá ti àláwẹ̀ láti wọnú compound kí ló dé tó ṣe bá sínú yàrá mi kí ló dé. má bínú ó mọ̀ pé gbogbo kìíní tó máa ń ṣe lára yẹn ó ṣe é mú bẹ́ẹ̀ mú wà. ìyẹn orí ò pé torí ò bá pé ni ò ní máa sọ fún pé nǹkan ogun sísun lára ọkọ tó yẹ pé like two years ago mo ṣe ń wá sí ṣoṣe lóòdì tán ni àbò ṣe boot are you normal? kí ló dé tó ṣe ṣe pè mí gan kí ló tó pè mí pè ẹ mo pe nọmba ẹ wo fóònù ẹ mo ti pè ẹ pè ẹ pè ẹ o gbé kọ mi ni. ẹ ti bá gbé kọ pé tó ṣe ní sùúrù kí n gbé tó fi ń disturb mi tó ń bọ àmì káàkiri. ó mọ̀ pò ní gbé kọ́ mi náà mọ̀ pò ní gbé kọ́ mi ló jẹ́ kí n máa bọ̀ má bínú tí ẹjọ́ bá mi gbà jọ kọ́ mi jọ. sórí kìíní ọwọ́ ẹ̀ tí bá gbà lọ́wọ́ ẹ̀ mi ò fẹ́ ever rí ẹ mọ́ ní life tí bá gba right kò gba left tó bá rí mi left kò gba right èmi àti ẹ ti jẹ ọ̀ṣọ́ àtòru tá a gbọ́dọ̀ pàdé mọ́ títí láéláé ṣùgbọ́n. gbé fún mi. ó gbọ́ ni. àjà máa kù rẹ o ẹrù otí ẹ bá ẹ ẹrù ẹlẹ́rù lélẹ́yìí o fẹ́ gbé sórí kò fa tiẹ̀ lọ́wọ́ pẹ̀lẹ́ rúùtù abọ́kọ̀ kú ó nífẹ̀ẹ́ ló ṣe ṣìlù ìwọ wá ń sáré kiri wá síta jọ. I'm sorry. I'm sorry. mo bí pé wọlé ń sìn ó yọ tí mò ń lálàá ni. Okay. àlá náà ló máa jẹ mo bí mo gbégbé dá àwọ̀ ní yàrá mi. Ah! Ah! mo rò pé tí wò bá wà selfish ó yẹ kó o lè mọ̀ pé ìka làwọn bàbá tó bí yín lọ́mọ tó sọra wọn di ajá tó máa ń fọmọ tiẹ̀ lọ́mú tó ń pa ọmọ odò ọ̀yà jẹ. lóòótọ́ ni ìka pọ̀mọ́wé làwọn bàbá wa mo yọ kí ló dé tó jẹ́ àwa ọmọ là ń jìyà ìṣe bàbá wa ẹ ò bá ti fèsì wọn. Ah, ah. ṣé wọn ò rí gbọ́ ni àbọ̀ ọ̀rẹ́ èèyàn sọ fún ẹ pé a máa bẹ́ ẹ̀ṣẹ̀ bá báwo lára ọmọ. ọdún abẹ́rẹ́ pẹ́kẹ́lẹ́ pẹ́kẹ́lẹ́ o ọdún mọ́dún afẹ́rìgì gbóyìgì ǹjẹ́ awẹ́rẹ́ kókò kẹwọ̀ ọdún dún ó jọra wọn àbí ò jọra wọn o ọdún mọ́dún afẹ́rìgì gbóyìgì onílé mi ò gbọ́dọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ àgbòrògbòrò ìyá mi àbẹ̀ ní ajímọ̀jẹ̀ ìfọ̀tẹ́lẹ̀ ogun ìgbín ìyá mi àbẹ̀ ní fíjibórí tiẹ̀ ní kùtù àì erin ló jẹ tí ò fọwọ́ kásá ẹfọ̀n ló jẹ tí ò tẹsẹ̀ bọ́ polo ẹyẹ kéré kéré rẹ̀ ó fò lókè lónìí kò ní forí gbági ó dífá fún rírí níjọ́ tí fojú sùgbérè kú olóyìn nìkan gẹ̀ níjọ́ tí baba lọ́rẹ̀ fọ́tá ogbó kan rí níjọ́ tí baba lọ́rẹ̀ fákùmùlẹ̀ pé kíkó má bàa pa òun ó ní kó tọ́jú olúgbógbò ròṣe kó tọ́jú orí kó sì bu erùpẹ̀ dí òkè ǹjẹ́ mo gbọ́ rúrú ẹbọ lónìí mo tù mo sì gbẹ́ ìtúkàsí ìṣúná mo tún wá tù kẹrẹ ó tù ọ́ olú ológun kankan ní bá wọn nájà ọ̀sán àti ẹ̀dálẹ́ kára ó tù ọ́ torí takasẹ́ ní sẹ́lá àwùjọ òwú tì jí mèrè ní sẹ́lá àwùjọ ọ̀bọ tó báyìí tó lúwo tó fẹ́ mi tòjú bọ̀lọ̀ tí tó bá balẹ̀ kí para sẹ́nu mọ́ bá kọ́ bá kọ́ láyé ẹgbẹ́ rẹ̀ ó gbà tèwe tọ̀run ni ikú ti rí ọ kété lónìí ó yá kó tù ọ́ kó tù kó bá ọ lára bẹ́ẹ̀ èyí tí mo wí lẹ́nu ó dàsẹ́ ó dọ̀rọ̀ ẹ̀wí ayé ó yàgbá kó tù ọ́ kára rẹ̀ ó pẹ́ ọ̀pẹ̀pẹ̀ mo ní ẹ bá ń pẹ́ kó padà. ẹ̀yin ò nílẹ̀ ẹ sì ń wo mo dúpẹ́ lọ́wọ́ kékeré ẹlẹ́yẹ mo dúpẹ́ lọ́wọ́ àgbààgbà ẹlẹ́yẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́yẹ kékeré ẹlẹ́yẹ yín mo ní ẹ̀gbọ́rọ̀ jẹ̀gbín àgbẹ̀ ẹlẹ́yẹ yín ẹlẹ́yẹ ògbọ́rọ̀ jẹ̀wé ẹ̀yìn dákun arábìnrin ẹ̀yìn tí n bá ní sọnù láàyè sọ̀rọ̀ ọ̀gangan bíi tí mo ti rí ọ nídàájí òní kí ni n tó sí ọ tó fi dé ibi tí mo ti rí ọ̀hún. Eh, bàbá ẹ wò ẹ jọ sá ṣé mo ṣé mo wà láyé. ayé lọ wá ah. ṣèbá orí mi èmi náà sì ń rí ayé lọ wá. Ah. ọgbọ́dọ̀ tú o má tú o léwu o torí pé kí ni lápọ̀npálápọ̀npálá ojú ọ̀run ògbọ́dọ̀ wú kókó àgbàrá ọ̀nà báyìí ní tọ̀nà àrólù àrọ́ bàbá ìdí ti di ọparun àti ìlú àti ìbọn ní tàgánádì mo yọ tẹ́tí bàtà jẹ́kọ̀ gbóhùn àrè lẹ́nu mi o èjì ogbè o ọ̀yẹ̀kú méjì ìwòrì méjì òdí méjì ìrosù méjì ọ̀wọ́nrín méjì ọ̀bàrà méjì ọ̀kọ̀rọ̀ méjì ògúndá méjì ọ̀sá méjì ìka méjì òtúrùpọ̀ méjì òtúrá méjì ìrẹtẹ̀ méjì òun ọ̀sẹ̀ méjì jẹjẹ mi ní òtí má tú o tọ́ba ilé tú o léwu o èèyàn tú o wá gbọ́dọ̀ dá o kọ́nàkọ́nà rẹ ti lápá ajó lónìí àwòdì rẹ ti lápá àjàkadì ìwọ ti kárọ́gbó bí eléjì ògbè níjọ́ tí gbogbo ojú sùnà ń kú onítọ́bàṣẹ́ bí ìwọlé ni ikú tó yẹ kí wọ́n mo yọ̀ kú ẹ̀yìn iwájú ẹgbàá lọ́wọ́ rẹ̀ bá kú ikú tó yẹ kí mo yọ̀ kú lónìí èrò ẹ̀yìn ẹgbàá lọ́wọ́ rẹ̀ tó ní kò gbọ́dọ̀ kú mo yọ̀ ti dọ́mọ ayé ó ti rẹ̀ mu olólùkùn kẹ̀kẹ́ ọmọ olólùkùn kẹ̀kẹ́ kan sì ré kì í bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ọ̀ọ́ni kúkú ọ̀wọ̀wọ̀ ó dàṣẹ ó dèkú èyí tí mo wí lónìí ó dọ̀rọ̀ wọ́n tu o kó wá sí owó kó sí owó. Jọba Ṣèdájọ́, please, Moyo, I beg you dear, for life, eh? Tọ́wálá ni wá. I love you. I love you sincerely, please. Ọláìfẹ́. Please. Okay, darling. Not a problem, honey. I forgive you, sweetheart. Are you serious? <laughs> mo yọ mo yọ dáàdì kí ló ṣe wọ́ọ̀kì wọ́ọ̀kì kí ni ìwọ́n tó dé yìí kí lẹ́yìn náà wá ṣe. ara mi balẹ̀ mi ti ń jókòó sí i ṣe lórí mi kàn ń dìde jọyìn I don't know what is happening kí ló dé kí ló wò kí ni kí ni kí ni. Ah! Ah! Ah! Demola, Demola, Demola, what's it? What's it? Demola, Demola, please. Ah, ah, ah, ah, yeah, yeah. Demola! Demola! Nílé ayé tí a wà yìí, èèyàn ò lè ta ọjà iyẹ̀pẹ̀ kó má gba owó òkúta. Nǹkan tẹ́ gbìn, òun lẹ̀ ń ká ẹ̀. ṣe báyìí fún mi but mi ò ṣe bí now. mo yo, you know i love you gbogbo nǹkan tí mo ṣe nílé ayé mi pẹ̀lú ẹ̀kọ́ dáadáa ni kí ló dé tó wá ṣe báyìí fún mi kí ló ṣẹlẹ̀ tó fẹ́ pa mí please now ah ẹlẹ́dàá mi nígbà. àwọn bàbá yìí ti jẹ èso àjàrà ó di dandan kí eyín kan ẹ̀yìn ọmọ ìwọ ó wá ń sá lọ bó lọ́rọ̀ gbọ́n lọ máa pa ẹ́ máa pa ìrandíran ẹ̀. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọ ah, ah, ní ọkọ eh, tí a ṣe kú lójú rẹ kò sí kú lójú rẹ. ẹ má súnmọ́ ẹ má súnmọ́ ẹ má súnmọ́ ẹ̀mú o èmi mọ orúkọ tí wọ́n ń gbé ẹ̀mú òmú ni mú ni fáyé ni ni lára orúkọ tí wọ́n ń gbé ẹ̀mú òtú ni tú ni fáyé tú ni lára orúkọ tí wọ́n ń gbé ìwọ ẹ̀tù ọyà ẹ̀tù lẹ̀ ikú o ikú o gbọ́dọ̀ pọ̀ ọyà kákúkú lójú rẹ̀ ẹ̀kẹ́rẹ́ ah, ikú o jọ sẹ́ ajé ò gbọ́dọ̀ jọ̀bọ̀ adáhùnsẹ́ ò gbọ́dọ̀ jẹ́nu àtúnṣọ. Ah. Ah. arábìnrin òun bẹ́ẹ̀ oṣù ṣe bẹ́ẹ̀ ah, ojú tó wá ràn mí mi ojú lásán lọkàn rẹ̀ kò sí dọ́bẹ̀ mi ṣe èmi lúbúlúbú ojú àlọ́ ni mo sọ bẹ́ẹ̀ àgbẹ̀ nígbà sọ tiẹ̀ nílẹ̀ kárọ́ àlùpàmọ́ dá tiẹ̀ lóde kò sùn aláṣọ funfun ìwọ nìkan ní màmá tó ń láti ẹlóde ìkẹkùn ọ̀gágá kọ́lọ́bọ́jọ́ fi gbọ́sẹ̀ lórúkọ tí wọ́n ń pe kú òkùrù pàjìgàn pàjìgàn pàjìgàn lórúkọ tí wọ́n ń pe àrùn òṣùmọ̀ pàjìgìjìgì ọlọ́jà táwọn ẹ̀yà mi ẹlẹ́yà ná lójú ọ̀run afẹ́fẹ́lẹ́ láti gbà wọn rìnrìn àjò èmi ti lọ. ìwọ̀kẹ̀ ó ṣe dúró ó kéré. irú kí lè yọ. ńlá lèyí kò sóhun tójú onírè tán ìlú kí lèyí ìlú kí lèyí àyèfí ńlá lèyí kò sóhun tójú onírè tán o looking strange but real. In a crazy world where we're living. Báwo lèèyàn mẹ́ta yóò ti dúró ní méjì méjì? Èyí jọ mi lójú, èyí yà mí lẹ́nu. Àṣé àoríjìnà la rábùkẹ́ ọ̀kẹ́ àṣetàbádẹ́gbọ́n títí títí a ó rákàrà tó súnkẹ́ nínú ayé yìí mẹ́wàá ti ń ṣẹlẹ̀.